من أمضي ونفخي ونوفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته نعم ada ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run adẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àti ìkẹ́ fún ànábì wa mo bẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àlékún ìmánì ìgbàgbọ́ òdodo ọlọ́run kò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo ìgbà tí a bá tán kọ́lọ̀ jẹ́ afán sórí islam pẹ̀lú ìmánì òdodo ọlọ́lá ìlà ìlọ́lá mi ìfẹ́ sí àdírẹ́s kó pọ̀ kọjá lẹ́tà protecting our demand dídáàbòbò ìgbàgbọ́ òdodo wa a fẹ́ dáàbò bo ìmọ̀ọ́nì tó ó lè fi kakọ́ ọmọ kí ni jẹ́ ìmọ̀ọ́nì gan pé ìmọ̀ọ́nì yẹn gan bẹ lára wa náà pé ẹ̀pẹ́ tó bá ń bẹ lára èèyàn lèyìn ó lè yàn fẹ́ ṣe kí ni o èèyàn fẹ́ dáàbò bo dàbí ọmọ tó sí wípé ó ti ṣe sùn náà ṣe sùn wọ́n wá ń sọ̀rọ̀ protecting our fertility ẹjọ́ kí ló fẹ́ protect ìtọ́jẹ́ kó ti wà lọ́ ọ̀rẹ́ ti kí o sì bẹ̀ so ó túmọ̀ sí pé a ní kíka kọ́ bọ́ yé gan kí ni jẹ́ ìmánì ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nígbà tá a bá wá máa ti jẹ́ ìmánì a ní ti ká máa àhàmíyàtì ìmánì pàtàkì ìgbàgbọ́ òdodo ìmánì torí pé n tó bá pàtàkì la máa ń protect jàmọ́ ìjẹjẹ agbọ̀yé dáadáa mélòó nínú wa jàmọ́ ẹ̀ máa gbọ́ mi o àwọn nǹkan tí ò tí ò wà important tá à ń lò nínú ilé mélòó ni máa ń protect ẹ̀nu wa ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ àgé tá a fi máa ń sàlùwàlà fẹ́ràn bí àgé èèyàn lè gbé sẹ́kùlé èèyàn lè gbé síwájú ìta tí wọ́n ó jì lọ ìjọ òun lẹ́lẹ́ kankan tí àmì ẹ̀ lọ́kọ́ wa máa sọkún wàlẹ́ ìwé ti jáde èmi lọ orí búmọ̀ sí bóun àgé ayọ̀rùn kí àti nǹkan mi ò sì bẹ̀ àgé kẹ́tù ó túmọ̀ sí pé ìtọ́ bá wà precious tó wà valuable òun ni tá a máa protect mélòó lẹ rí nínú wa tá a fi fóònù wa sẹ́kù lé pé tó bá dọ̀la màá wá mú ibùn kọjá pé fẹ́ǹsì wà nílé wa mélòó nínú wa lọ́jọ́ sí wípé mọ́tò wa ó dọ̀ fún one express àákẹ́rò pé òye páàkì ẹ̀ tọ́bá dọ̀tọ̀ la máa wá gbé àbẹ́ nǹkan tó bá níye lórí ìtó pàtàkì òun la níbi kádàbò la ti gbọ́dọ̀ mọ̀ bí mẹ́rin ṣe pàtàkì tó láyé ń bì àtijọ́ gbèǹde alùpùyàmà kọ́nà ń kó tọ́ wa sọ́nà àwọn àbọ̀ àníta bá ń fi bí òrìgbà kama ọ̀kan wá bò fún ọlọ́ àfáà níta bá sọ̀rọ̀ ìmán ìtumọ̀ tán fún ìmánì ó lé ní márùn-ún ṣùgbọ́n ẹ jẹ́ kí wo bóyá méjì péré torí àsìkò ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ al-ìmán òun ni tẹ̀síkùl kọ́lbì tẹ̀síkùl alkọ́lbì kọ̀ọ̀tà yé lọ́ọ́ bí ìtòtò náà kọ́mọ́ àríkọ́lbì tẹ̀síkùl kọ́lbì wọnútùkù bìlìsà wà á mọ́ lónìí ìjàwá rẹ̀ jàmọ́ ẹ̀jẹ̀ mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ nǹkan yìí dáadáa sẹ́ẹ̀rí nǹkan mẹ́ta òun ní jẹ́ ìmọ̀ni tí méjì bá wà lára èèyàn tẹ́yọ kan bá ní problem èyí ò ní jẹ́ mòmìnir lọ́dọ̀ ọlọ́run èèyàn bá bá fi ẹyọ kan kò ní jẹ́ mòmìnir òdodo lọ́dọ̀ ọlọ́run àfi kí mẹ́tẹ̀ẹ̀ta kọ́ wà lára wa màá dẹ̀ má pẹ̀rẹ̀ wá nísẹ̀mí ayé àwọn sàádé àbánábì wa Muhammad sallallahu alaihi wasallam àbáà ní ìka alákọ̀ọ́kọ́ tí ń jẹ́ ìmọ̀ọ́lẹ̀ òun ni tẹ̀síkùl kọlùkù ọkàn wa yìí kọ́ bá àwọn nǹkan kan gbọ́ lódodo sẹ́nu pé téèyàn bá ní bìlífù nínú ẹ̀ Nelson Mandela nílùú wọn lọ́hùn ó lẹ̀ ẹ̀wọ̀n wọ́n sì lọ́kọ̀ twenty seven years nítorí ìmánì tó ní kéde ìmánì Islam o torí tó ní nínú ẹ̀ pẹ̀tẹ́ bá pa ẹ pa mí ó padà jáde wọn ò ní gba lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì lè fẹ́ parẹ̀ pé àlóhùn fẹ́ òun ọ̀yà òun kú torí kò alómi ilé níṣẹ́ alẹ́mẹ́fẹ́ ìwò yìí ikú torí eléwé ọmọ ni ọba jẹ́ nínú ẹ̀mọ́ tó èmi ikú torí ọ̀sìlẹ̀ àrí alóṣèlú pé èmi ó ma kú torí bàbá adé gbogbo ni inú èmi ó kú torí tèyí kéde ni àwọn èèyàn ní àwọn tí wọ́n gbàgbọ́ fẹ́mi wà láì wọ́n kẹfà àwọn torí ẹ̀ ah this is my political leader àsìwọ̀ náà tá à ń sọ̀rọ̀ yìí mẹ́rin ní tẹ̀sídíkùl kọ́líbì àwọn tó yẹ kó wà lẹ́mìí wa sí ọlọ́run àwọn ìgbàgbọ́ òdodo kan tó yẹ kó jẹ́ pé kó wà deeply rooted in our heart káwọn nǹkan yẹn ó jókòó pẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ sínú báyà wà sọ bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ wá síbi àwọn nǹkan yẹn o ẹ bá jà máa ṣe díẹ̀ díẹ̀ jama àní imánìfẹ́ mo ní component one tẹ̀síkú alọ́kọ́lù ìyẹn lẹ́ẹ̀sẹ̀ rí àwọn sàádé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n máa fìyà jẹ wọn wà kọ́lùkù wú mọ̀tùmá inú bil iman ọlọ́run tó sọ bẹ́ẹ̀ ìlà àmàlì kúkúrì hà wà kọ́lùkù wú mọ̀tùmá inú bil iman tẹ́ ẹ bá sì dènú bá ya wọn ìmánì lẹ́ẹ̀bà ń bẹ̀ ìgbàgbọ́ òdodo lẹ́ẹ̀bà ń bẹ̀ ìyẹn la fi gbọ́dọ̀ fira wa pé ṣé ìgbàgbọ́ òdodo ń bẹ nínú ọkàn wa ìyẹn jálá kọ̀kọ́ kí wá ní tó yẹ ká gbàgbọ́ màá sọ díẹ̀ bẹ́ẹ̀ torí tó yẹ ká gbàgbọ́ ó lé ní one hundred àwọn àbọ̀ àdé ń kọ́ sínú àwọn tíra wọn ìgbọ́n yẹ kàn tọ́pìkì tò ní àwọn tá a máa yanjú láwọn àkídá class nìyẹn ẹlẹ́kejì wà nútùkù bí lìsàn ẹni tá a bá sọ kó ní mọ́nì ọ̀rọ̀ tí ń sọ jáde lẹ́nu yóò sọ ní mọ́nì ìjàmbá ẹ̀ mọ̀jẹ̀ sàyé jẹ ìtí bá ń bẹ nínú ọkàn lẹ́nu máa ń ṣe kí ni o lẹ́nu máa ń gbé jáde jama ẹni tọ́mọ rẹ̀ kú tó ní àwọn ah, tó ti pé léyìí àwọn ayé tó ti bá àwọn ayé tó pé léyìí àpẹẹrẹ pé ìmọ̀ni rẹ̀ ní pọ́blẹ́mù wàhálà ìmọ̀ni rẹ̀ ní pọ́blẹ́mù ọ̀tọ̀ ni pé ìṣòro bá yàn èèyàn sọkún èèyàn lè sọkún ní Islam ìyẹn ló fà á النبي محمد صلى الله عليه وسلم لما توفي nígbà tó máa ànábì ọmọ rẹ̀ Ibrahim wa ń sun omi ń jáde lójú ẹni tí àdánwò bá bá kọ́ ní sanwó ẹlẹ́sàn rí wọ́n ní ẹkún tí máa ń jáde yẹn bùkáwù lẹ́kún ìyàtọ̀ wá ń bẹ láàrin ẹkún ìdùnnú àtẹkún ìbànújẹ́ obìnrin tí ń lọ ilé ọkọ tó ń sunkún ẹkún ìdùnnú ní ń sun ìfẹ́ ìrìnàpẹ̀ ẹkún ìdùnnú ní bẹni pé kí lọ wá ń sunkún sí ọ̀dà àáfà ẹgbẹ́bí sábàdàn tí bọ́ ẹwà amúyàwó yín ó rí pẹ́kún ìbànújẹ́ wà bẹ̀rẹ̀ pé ah, kí ni tí mo jẹ́ kí máa dọ́dọ̀ àáfà mi lálẹ́ inú rẹ̀ ń dùn irú ẹ̀ lọ́mọ wàhálà ìwòkú ẹkún ní public kí òun ni best student in almost all subjects best student in English wọ́n bá dá akọ rẹ̀ mọ́mọ́mọ́ yẹn o wọ́n wà ní university kan ní ẹ̀sìn àfà best student in chemistry best student in physics nínú sẹ́mẹ̀sán òun ni best student nínú mẹ́jọ sẹ́ni wọ́n pè fún number one báyìí àwọn òbí ẹ̀ náà kún ẹkún wàhálà ìsúnmọ́ ọ̀dì àwọn ó bu sẹ́kún irú ẹkún ẹkún kí ni o

inú wa ń bàjẹ́ inú wa ò dùn àdánwò ṣe wá ṣùgbọ́n o wà lánàá kúrú ìlànà yúrídì ọ̀pànà ṣùgbọ́n nǹkan kan ò ní tẹnu wa jáde àfi ń tọ́ máa yọ́lọ̀ nínú ìtọ́lọ̀ ọ̀yọ́nù sí anabi ni wa iná bí fìrọ́ kíká yá ìbẹ̀rọ̀ yímú làmàṣùnù anabi ni rẹ̀ Ibrahim ọmọ wa bó o ṣe kú yìí á inú wa mọ̀ ń bàjẹ́ o wà láì inú wa ò dùn jẹ̀mọ́ nínú tánàbí sọ tó sọ fáwọn ará mọ́kà lọ́pọ̀ mọ́ òun lé lónìí a ti rí àwọn ìyàwó tí wọ́n ń lò dáàbò tọ́mọ kan kú tó ní kejì lọ́pọ̀ mọ́ òun lé ẹ má ṣe mistake lódodo àwọn èèyàn máa ń ṣe ṣéṣẹ́wù èmi kọ́lé èèyàn máa sọ yún fún ara fíìdì ní nìyàn mo mọ yorùbá àti mo ti ṣe láyé tí mo sì máa wọn outcome ẹ̀ pé èèyàn ń fà sí èèyàn wà lẹ́yìn òdodo ni ìyàlẹ́ ń sàtìyàwó ìyàwó èyí ò ilé ìgbèlè òdì skúùtù èyàn ṣùgbọ́n ipò tí ìyàlẹ́ rẹ bá sàtì ọtọ́mọ rẹ bá kú ọlọ́run yóò kú tíyàwó náà bá sàtì ìyàlẹ́ tọ́mọ ìyàlẹ́ bá kú ọlọ́run yóò kú méjì ìtọ́dà fámílì wù o àjẹ́ ni o ẹ̀jẹ̀ o ẹni tí ń sọrú gbólóhùn ẹ lọ wò ní mẹ́rin rẹ̀ ní pé tó àgbàtọ́ lọ wá o ẹjẹ́ afura o àwọn aláburú lè wa o sáà pé ọ̀rọ̀ èyí ò yàtọ̀ sí pé àníyàwó èmi lọ́pàá jẹ́ àníyàwó mi ní sẹ́ anábì láàrin sọ nǹkan kan ẹni tó ń sọ fẹ́ nìkan lọ́pọ̀ mọ́ òun jẹ́ gbólóhùn tí ń sọ tàtọ́ yúrù la máa ń pè ní àkídà ara tó lè ba ìsìláàmù jẹ́ tí yóò bá yí máa nì jẹ́ ó ṣe àfi tí ń wá lọ́dọ̀ ọlọ́run sọ́dọ̀ ẹ̀dá nìyẹn <clears throat> àtìlẹ́dà ó lè fẹ́ sí rù ṣùgbọ́n wà máa wú bíbọ́ọ̀rí nàbí ìmìn ahadé ìlà àbí ìbìnlá wà láì tọ́lọ̀wọ̀ bá yọ̀ǹda kò lè ṣẹlẹ̀ ànàbí ọ̀sán fẹ́ nìkan lọ́pọ̀ ní orí jẹ́ àtẹ́gbà ń sọ lẹ́nu ara yìí máa nìkan irú ẹ̀ lẹ́ tọ́já sí wípé ọlá sí bẹ́ẹ̀ tó iná lè láyé wà iná ilé ìrọ̀jọ́ ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu yẹn ẹ̀jẹ̀ àlọ́sọ̀ tọ́rọ̀ wa náà bá ti ń lọ bí ọ̀rọ̀ àwọn obìnrin ayé àwọn obìnrin ẹlẹ́bọ ẹ̀yin obìnrin là ń bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí àwọn tí ń bá rìlẹ́ẹ̀tì ládùúgbò àwọn obìnrin tí tojú bọ́lé olóògùn àwọn obìnrin tí wọ́n di mùsùlùmí nínú Ramadan tí wọ́n di kiri yóò December àwọn tí ń bá rìn kéyì sábà ní bọ́mọ yìí jọmọ́ kí lọ fẹ́ lò lẹ́nu wípé ẹni tí ọba ní ìmánì kọ́ńpónẹ́ǹtì ẹlẹ́ẹ̀kejì ni ànútúkú ìlísà kí ni ń tà ń fẹ́ ní ó sọ ara ń tẹ́ẹ̀sì mà pẹ̀lú skul bìlì ẹni tí ń pọ̀fọ̀ la fi ń pọ̀fọ̀ kí la fi ń pọ̀fọ̀ ẹ máa wo àṣẹ náà nínú ti jó àṣì òròlòrò fi ràn jàmọ́ ẹ̀ máa gbọ́ àṣẹ náà nínú ti jó gbólò yẹyí ọjọ́ kó salatu sẹ́lá <clears throat> àwọn tó máa ń pọ̀fọ̀ ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí وسلاما على إبراهيم ورضوا به كيدا وجعلناهم الأخسرين níbo mi àfàlẹ̀ jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa àwọn tí wọ́n máa ń pọ̀pọ̀ ara pé wọn àmì ìmáàmì ni torí pé fọlọ́hùn náà máa ń sọ nínú ọ̀pọ̀ ṣíríkù nígbà àfẹ́ náà bí jó àti òun lòun bí wọ̀ àfẹ́ náà bí gbó àfẹ náà ò fẹ́ jó ànábì wa Ibrahim tó bá jẹ́ pé náà láfẹ́ kan ṣé wá rírú àwọn tó ló ń bá wọn ọkọ mọ̀ nílẹ̀ Yorùbá àti kéde àti ní ká sọ̀rọ̀ àwa àwọn gbólò tí ó jìnà pé èèyàn ò ní í máa nì ìyẹn lójú ó dùn mí láìpẹ́ yìí jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa o nígbà tá a tún wá rí àwọn tí mọ̀ ò ní sáfẹ́ máa lagídí torí pé téèyàn bá ti wà tó lójú kan bá wà láàrin àwọn afọ́jú òun náà wà sọ rẹ̀ tí kò wòlíì rẹ̀ ṣèjẹ́lẹ̀ ó dùn mí pọ̀ mò ń gbọ́ láìsẹ́ ìta wá róbìnrin kan bá dẹ̀ tó ní sàásù ọwà mo rò pé ó yẹ kéèyàn ọkọ ilé ilé mi èmi kẹ́kẹ́ sẹ́yìn sí ní bọ́ọ̀kì ẹ̀dí wọ̀sá wà lẹ́kùn ní láì mi ìyá sẹ́ ń sọ yìí ẹ̀ sí nínú onímọ̀ o tá a bá débi ọ̀rọ̀ ọmọ ara wa o wà láì tá a bá débi amọ̀lẹ́wà ẹni tẹ́ ẹ̀ bá mọ kéwù ẹlẹ́ mọ́ lọ́dọ̀ ọdún wa kò sí nínú àfà kèé pépé ti kèé pa kájókòó mọ́bí mọ̀dọ́rì amúrù wàlẹ́ ọ̀dà àgùnmọ̀ lọ́wọ́ mọ́bí mọ̀dọ́rì amúrù ìpìdá iná ti máa ń kọ́ wa nílé kéwù wa ní máa dùn láàárọ̀ bí mọ́bí mọ̀dọ́rì amúrù ọ̀dà àgùnmọ̀ lọ́wọ́ kátó wá sọ àwọn akẹ́kẹ́lá ọ̀rọ̀ bàlágà kí ẹ̀ta máa bọ́ sínú àrú kẹta tí sọ́lá olè àdí kẹta tí ìsúlù tẹ̀sí kẹta bọ́ sí ìsúlù lè àdí ọ̀dọ̀ àwọn tó bá já láìmọ̀ta àwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yìí àwọn aláìmọ̀tẹ́ tọ́kọ̀ social media tọ́ máa gbọ́ tọ́kọ̀ wọ̀ lásán náà gbọ́ àwọn eléyìí ni wọ́n rí bọ́rọ̀ àpẹẹrẹ pé ìmáàmì ní problem ni òun ni kéèyàn fẹ́ máa jọ suppose ipá àwọn aláburú ayé àwọn ọmọ onítọ́ọ̀dù àwọn ọmọ tọ́sà àwọn ọmọdé tó ti dájú tọ́sà àwọn ọmọdé tí ń pààyàn irú tó wá ń fi ń kọ àwọn kò lọ́wọ́ àwọn òfurani kẹ́nìkan tó jẹ́ pé kò lè mọ̀ aláìmọ̀kan tó tó wá ń ṣègbéraga mùtàkà bíra emmanuel kelman kọ́ wa mọ̀ sọ pé bẹ́ẹ̀ ní òfurani ànútukú ìlèsà ẹnu ló fi sọ àpẹẹrẹ pé mẹ́rin ní pọ́blẹ́mù ẹnu ọ̀sìn wádìí ẹ̀ kí mẹ́rin ní pọ́blẹ́mù ẹni tí mẹ́rin ọ̀bà ní problem. kò ní sọ ìsọkúsọ wà láìka ìsọwẹ́rẹ́ ìtọ́bá jẹ́lẹ̀ ṣẹ̀ríà orí òkú ọ̀lọ́rùn ẹ̀ẹ̀mọ́ tún bẹ́ẹ̀ ní tí òsínú ìfura ní kẹ́yìn ó sì bọ̀ orí rí ó sí é lọ torí pọ̀ wà láàrin àwọn kèfèrí ọwà alẹ́sẹ́ kèfèrí ọwá fẹ́ ìfúrẹ́sì wọn ìtí òsínú ìfura kó jásọ́lá olórí lè fọ́tò kọ́ lọ́wọ́ àwọn kùrà ní ọlọ́run táwọn ọmọ wa ti á sórí àwọn ọmọ wa kéékèèké bẹ́ẹ̀ kùrà ní orí àwọn àfọ́ àwa orí àásọ̀kọ́ pé ànútúkú ìnìsà nítorí ọ̀fẹ́ ní olẹ́sọ àpẹẹrẹ pé yí mẹ́rin rẹ̀ ṣe kéde o ó ní problem ó ní problem kọ́lọ̀kọ́lá wa ẹlẹ́kẹta wà á mọ̀ lónìí lèlìjàwà rẹ̀ wà á mọ̀ lónìí lèlìjàwà rẹ̀ sẹ́ẹ̀rẹ́lẹ́kẹta ni wípé ọkàn mi máa ìmọ̀ni bẹ́nu báyà ni mi ò ń sọ ìsọkúsọ awárí ọ̀fẹ́ ìkírun lásìkò <clears throat> ọmọ ẹjọ́ kan nínú àwẹ̀ ó ti ní problem nínú ìmọ̀ni ẹlẹ́kẹta ni àwọn act of worship àwọn iṣẹ́ tá ń forí kèríkè ara ṣe ẹni tó bá ní ìmọ̀ni iṣẹ́ tá a máa ń ṣe mọ́ àwọn iṣẹ́ ìmọ̀ni kò ní ní problem bẹ́ẹ̀ ìyẹn lẹ́ẹ̀fẹ́ rí àwọn ẹ̀yà wa Aisha rọ̀bíyà lọ́wọ́ àníà tọ́já sí wípé wọ́n ó ṣe ìjọsìn ìjọsìn wọ́n ó tún bá wẹ̀ tí wọ́n ó oúnjẹ wọn tí wọ́n àwọn tó ń pa ẹran wọ́n ó sì ẹran tán tọ́já pé àtàlẹ́ làwọn tó ń ṣe sọ ilé ẹ̀sẹ̀ láwọn sàábé wa Muhammad tí wọ́n ó ṣe náà fílà tẹ́sẹ̀ wú tẹ́sẹ̀ ìdí pé Ọlọ́run àwọn tọ́lọ̀ wà foríjì ó yẹ káwò ṣe náà sílà kẹsẹ̀ wọ́n kán dànù ẹni tọ́lọ̀ ń foríjì ó ṣe náà sílà ẹsẹ̀ rẹ̀ wú àwọn tọ́lọ̀ ń foríjì àwa yọ̀lẹ̀ àbí kọ́lọ̀ ọ́sà wa sẹ́ẹ̀rẹ́ tó bá ní ìmọ̀ẹ́nì kò ní jẹ́ sí rí ilẹ̀ ara ṣẹ́ òun ni ká lò jáàbù kì í sọ̀rọ̀ ẹnu ó fi dá ní pé wà lẹ́ẹ̀fẹ́ sẹ́wọ̀n mi mo ní lọ sọ́ọ̀sì ń ṣe ọwá nkiri a fún ọ pé ìmánì rẹ̀ ní problem torí para ìmánì ní àmà lónìí gbèrè ìjàwá rẹ̀ àwọn oríkèríkè ara wa ó gbọ́dọ̀ máa ṣiṣẹ́ yóò máa kírun máa yóò lò dáàbò lọ ájì yọọ yọ tàkà bá lówó lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àsìkò ẹ jẹ́ kí n ń ayọ̀kan lẹ́yìn bàbá àti wá máa ti ń jẹ́ ìmọ̀ọ́nì ìjọ̀mọ́ mo ti sọ nǹkan ti ń jẹ́ báyìí kó ti clear ọwọ́ àyẹ kábìrà wa pé pé ìmọ̀ọ́nì ṣe lára wa nínú ìtumọ̀ mẹ́ta tí mo sọ yìí nínú three components àwọn nǹkan mẹ́ta tí wo ní í ṣe pẹ̀lú ọkàn àwọn nǹkan wo wa nínú wa. táàfin ní níṣòro táàfin lọ bọ́lọ̀ ńlẹ̀ tọ́lọ̀ ọyọ̀ lọ ẹja ká obi márùn sí mẹ́wàá ń bẹ̀. àfáàní alákọ̀ọ́kọ́ ẹni tó bá já sí pé ń bẹ nínú báyà ni wà jàmọ́ ẹ̀jọ̀ ẹ̀gbọ́n mi yé dáadáa tí wọ́n bá la ẹ̀mí wa yìí kánábà máa ń sọ operation fẹ́mi nǹkan tí wọ́n kọ̀ bá ń bẹ̀ ni pé gbogbo wa tá a jókòó yìí agbàpọ̀ lọ́wọ́ ọba ẹ̀yọ̀ kan ní kúlù wúwà lọ́wọ́ àhàdì làwùkánà fi ìmọ̀ àálẹ́ àtọ́ni ìlàlá làfàtàdàtà jàmọ́ tó clear bí ó clear gbogbo wa ìgbọ́dọ̀ gbà pé ọlọ́wọ́ ọba ń bẹ àwọn kan àwọn apis wọn àgbàpọ̀ ọlọ́wọ́ ọba ń bẹ àwọn philosophers wọn ò gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ àwọn gbọ́dọ̀ gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ ọlọ́wọ́ bá tí wọ́n ń bẹ yìí ẹyọ kan ni ọlọ́wọ́ bá tí ń bẹ yìí òun nìkan ló yẹ ká máa sìn ọlọ́run tí ń bẹ yìí àwọn orúkọ àti ìròyìn rẹ̀ á gbàgbọ́ gbogbo ẹni tó bá ti ní ṣòro níbi eléyìí kò lè jẹ́ mùsùlùmí òdodo ẹni tí ọ̀gbà pọ̀lọ́wọ́n bá ń bẹ ìyẹn láàṣẹ mọ̀ wípé ibikíbi tá a bá wà wúwà máa nà ọ̀bẹ pẹ̀lú wa máa ìyàtà nà ká sọ àwọn máa ìyàtà àmà ọ̀nà méjì lọ́lọ́run máa ń gbà láti wà pẹ̀lú wa ọ̀nà alákọ̀ọ́kọ́ ó máa ń bẹ pẹ̀lú wa generally ọ̀nà kejì ó máa ń bẹ pẹ̀lú wa specially kí ni túmọ̀ rẹ̀ àwọn àbá sọ bá a ṣe jókòó yìí bá ń bẹ pẹ̀lú wa lápapọ̀ ó tó wá máa ń bẹ pẹ̀lú wa spẹ́ṣíálì bí kálukú bá ti súnmọ́ lọ sí ìdá á ní fa ilé ìkọ̀lù wà láìta bá súnmọ́ lọ ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀wẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ yẹn yé ọlọ́run kó fún wa ní abala kejì nínú tí ó wà nínú ìgbàgbọ́ wa kàlámù màkàlùkù afọ́ pé kùránì ọ̀rọ̀ kùránì ẹgbàjà ọlẹ́gbẹ̀ẹ́gbẹ́ pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni kìí ọlọ́run sẹ́rí eléyìí òun ni sọ kùránì di manual lónìí ọ̀pọ̀lọpọ̀ a gbé sàárà wa kọjá di kùránì pé lápẹ̀rẹ̀ ń sè wa. ẹ ń bá gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ni implication rẹ̀ ni wípé kò lè rẹ Kùránì Kùránì ò lè old kò lè gbó wà relevant àìmọye òfin inú Kùránì lónìí làwọn èèyàn ti relegate àpẹẹrẹ pé yíwọ́ nìyẹn problem yìí ẹ má bẹ̀rẹ̀ o ọ̀rọ̀ olùbá ọ̀rọ̀ tí mo gbòjú the recent time kódà mọ́rò àbáyé ti fẹ́ parẹ́ àwọn àfà tí wọ́n ń ṣe àwọn húmò táwọn náà ṣe wọ́n ti yáwó èlò kí bọ́lá ṣe wọ́n ṣe kí ni ẹni tí ìsìnkọ̀ ẹ̀kọ́ bá rí sí àwọn àwọn iléeṣẹ́ online wọ́n ti lápplication ilé ìdíyàwó wọ́n ti àyẹ̀ká ilé ọ̀yá yóò

atúbáyàwó náà sọ̀rọ̀ ìyàwó náà kú ọ̀lẹ́lẹ́ aṣú náà ìkẹ́tọ́jọ́ máa kéwù mi tí mo kọ́ ń kéwù wà lẹ́yìn mi mo kọ́ ń kéwù ìwọ náà fẹ́ ti dojúrú ni ìwọ ìlé wa bọ́ ó yà wá bá mi ní mọ́sálásí wájú ọ̀rẹ́ ní ìdíje ẹ̀sẹ̀ ó sì sáré wá bá mi kí ló fi ọ́ ó ní sáàsù kílẹ̀ rí mi wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi tí wọn náà yáwó èlé ìsáàsù wà láì mọ́ra ni òun ọmọ pé yóò lè tó bá wọn ó lóun ọmọ pé yóò là fẹ́ sí oníkẹ́sọ̀ pé kéde káàsẹ̀ kò rí òun pé wọ́n ẹgbẹ́ tó wá sí wọ́n wá ya fọ́tò rẹ̀ tó pláàtì ẹ máa bí pé olójú burúkú lè ṣe wà láì mo sì ni mo ní eléyìí ò lè yáwó èlé àbá àwọn èèyàn yáwó èlé mo mọ tó obìnrin omi tó lò dá tóun náà yáwó èlé omi tó ti dọ́ọ̀mù mọ́mọ rẹ̀ nígbà tí wàhálà àdébò ti sá lọ sí èkó nù àbá ẹ má ṣe à ah, tẹ̀ tó dé ẹ̀ tán tẹ́ẹ̀tẹ́ tí ẹ bá ti fáwọn ilé ẹgbẹ́ yìí wọ́n ń sẹ́ǹdì mẹ́sẹ̀ ta ni ọmọ kan yáwó èlé ọ̀pọ̀lọpọ̀ wọn èmi ní nọ́mbà àwọn lọ́wọ́ wọ́n wà wọ́n wà lóbi irú orí ibú wa gbogbo àwọn tó ń sẹ́yìn ìfẹ̀yàwó èlé yìí àdánwò lélẹ̀ yìí kódà àwọn méjì kan bẹ àwọn tó dàgbà díẹ̀ wà láìdọ̀fẹ́ kiri ìmọ̀ bí ìṣe pè wọn àwọn tí mo rí bí ajọ jẹ́ irọ́ àwọn eléyìí tẹ́lá àwọn eléyìí ìmọ̀ bí ìṣe pè mí ẹjọ́ sẹ́yìn náà tó yáwó èlé bẹ̀rẹ̀ ní ìgbà tó wọ́n yáwó èlé ni torí wọ àwọn mẹ́sẹ̀ẹ́jì tọ́jọ́ tiwọn náà tí mo rìsíìfù mo ti kọ̀ǹfàmù ẹ̀ pé wọ́n ṣe kí ni o wọ́n yáwó èlé jama ọlọ́run jẹ́ kí sọ̀rọ̀ lọ́dọ̀ wa mo mọ̀ ó dá mi lójú pé mo gbà wọn tí mò ń sọ yìí wà láì mú wọn òun ṣùgbọ́n bọ́lọ̀ ní ká òun pa ta ló níṣòro tánàbí wa Muhammad náà wà tá a nko yìí kọ̀ọ̀sẹ́ tó Muhammad ìṣòro ni ọlọ́run wá bìtẹ̀ ẹ̀fẹ́ jà ní ta ló lára náà wà tá a yìí lára fẹ́ gbà ta ló lè wà nínú ẹ̀yìn wùmù tẹ́ ìjókòó mọ́sálásí àríṣe kọ́ láì bẹ́ẹ̀ ni dáná oúnjẹ nínú ilé yín fóṣù méjì tí fámìlì yóò lè gbọ́ ta ni nínú ẹ̀yìn tẹ́ ìjókòó ìkọ̀dọ̀wọ́ kó sí ẹ̀yìn gọ́mọ̀ bí òsì ọlọ́run ní kí á rí o a fi ń sẹ̀rọ̀ pé sáàjọ kànú àdìsù nu ìyá wa ìṣàlójì di oṣù méjì jọmọ́ ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ ọkùnrin á ń sọ ọ

ìjàpá ló ṣe kó fáyà fún ọmọ ìfẹ́ pọ̀ ọdún mẹ́jọ ṣe nìkan ìrú ọdún mẹ́wàá èyí níbi kí n bí ọ bẹ́ẹ̀ bá dọ́gbọ́n sí ó sì bímọ mẹ́fà àti táàfà rè bá táàfà ọdún mẹ́rin ọdún kẹwàá rè ọmọ alákọ̀ọ́kọ́ ọmọ ẹgbọ́n mi o sàlámù alékùn ẹ ti fẹ́ da prógámù wo ọmọ alákọ̀ọ́kọ́ yóò jẹ́ ten years ọmọ ẹlẹ́kẹ̀ẹ́jì eight years Ọma kẹta six ọma kẹrin four ọma ọmọ karùn-ún two years kẹfà ẹ̀fẹ̀ bí. jọ̀mọ́ tó ṣé ẹ wá mọ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí jọ̀mọ́ ẹ̀jẹ̀ abọ́ ọ̀rọ̀ yìí máa ń pọ̀ jù ṣé a rí nínú ara tó máa fẹ́ kì í máa lè táwọn àfáà sọ òtún wà bẹ́ẹ̀ lànàbí wa mọ̀ ọ́ lè ariwo ìlú pọ̀jù àmọ́kàn pọ̀jù ariwo wà ní ọ̀dà fàìdẹ̀ yìí náà tó pariwo bí ara ń tànàbí sọ ni wípé àdúrà òye má ṣe ọlọ́wọ́ àwọn òbí náà ní kúkúrì wà ní fásitì ni ká máa àwọn kí á ń yẹ kúnà kàfírà ẹni tó sì bá pọ̀ fún ó lè ti tètè ní o ọlọ́fẹ́ yìí á ti tètè àwọn tó ń yáwó èlé ní ìsìn ìjọba mi lọ fẹ̀rẹ̀ ṣe àwọn tó ń yá owó èlé náà gbọ́ mi o kèé ṣe pé nu wọ́n dùn ṣùgbọ́n nínú ìwádìí lè fún ọ̀gbọ́n wà sílẹ̀ kálukú ti wá wà láwọn ọmọ ti pọ̀ kí láàjẹ ìmọ̀ lè dé kù alukuraanu kàlámù là ẹ ń bá gbà pọ̀ náà ọlọ́run tó dá mi tí ó ṣèdájọ́ nínú kùránì kò ní yáwó èlé máa jẹmọ́ àwọn èèyàn yáwó èlé lọ nínú tọrọrùn jù lásìkò inú nínú tó tó rọrùn òun lọ̀rọ̀ ìsìnà ọ̀rọ̀ tí mo fẹ́ jẹ́ àwọn èèyàn ń ṣe ìsìnà lọ bí ẹ kọ́lọ̀ sọ pé wà láà tẹ́kọ̀rọ̀ kù sí pàápàá pẹ̀lú emergence of smartphone android phone ìsìnà rọrùn lọ àìmọye kéṣìṣì

ọlọ́run dẹ̀ sọ́dá láyé ẹ ń bá ti gbà pé annal Qur'ana kalamullah ọ̀rọ̀ ọlọ́run ni òun láti máa ṣe manua fún ètò ìṣẹ̀mí ayé wa ìjọba ìṣó clear ara tí ó wà nínú ọkàn wa nínú ìgbàgbọ́ òdodo wa ní òun ni ká gbà pé á gbà pé ìmánì ó máa ń lékún ó sì máa ń dẹ́kun yẹ̀zídù bí tọ̀ wàyà ń kùsù bí mà á sí ìmánì ń lékún ti ṣe tọ́lọ́n sẹ́ẹ̀rí tó lè jí ó yé wa ní wa ma ń lékún àbọ̀ ma ń dẹ́kun torí pé kálukú wa ní ìsìn ọlọ́forí o tá a bá ṣèbẹ̀wò ṣe láti last week ìlú wa ní kì kọ̀ọ̀rọ̀ òkúra ní ṣùgbọ́n fóònù àtẹ̀pamọ́ òkúni <clears throat> kódà ìlú omi tọ́bá dìkúra ní inú òsì máa bì àfà ìdá àfihàn ni pé ẹjẹ́ kéèyàn ó fi fóònù lẹ̀ kó fi kúra ní ẹ wá mú kúra ní wà lẹ́gbọ̀n ní wúwo sí èyí mú kúra ní lọ mo fẹ́ lóko ẹni ẹ wá mú kúra ní lọ ẹ ń bàtà pé ìmọ̀ọ́nì ń lékún ọmọ ń lékún pẹ̀lú ká ṣe tọ́lọ̀ ó dẹ̀ máa ń dínkù pẹ̀lú ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ kó là wá. nọmba fọ nínú tá a gbọ́dọ̀ lè ìmọ̀ọ́nì nípa rẹ̀ òun ni àlè ìmẹ̀lì ìyá bẹ níbo ní òsàárè ìgbádùn dẹ̀ bẹ́ẹ̀ tẹ́ láwọn ìmọ̀ni ìmọ̀ni ẹ̀kọ́ wọn kẹ́ ń sọ àwọn kókó tẹ́rẹ tó bá gbà pé òun nìkan ló wọ́n wà ní òsàárè yóò ṣe tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ìfà àti ní problem àìrántí sàárè wàhálà ìtàbá máa ń rántí sàárè sàárè ọ̀rọ̀ àwọn sálàfù pọ̀ lórí sàárè àwọn ọ̀bẹ̀rú jọ́ ọ̀gbìn torí pẹ́jọ́ ọ̀gbẹ́ ìdí àlùkè àwọn gbogbo alápọ̀ ṣùgbọ́n náà sáré ìwọ nìkan ni wọ́n máa dá jẹ tí èèyàn bá dẹ̀ rí kẹ̀ ọ máa ẹ jẹ́ lọ nígbàgbọ́ pé a bá kú ọ̀kan báyé àwọn tó bá jẹ́ ni ọlọ́run wọ́n kẹ́ wọn àwọn tó bá jẹ́ ni wọ́n jìyà sọ òun ni àlè a lè jẹ́ yan ọlọ́run tó kọ́ ẹ wá já bọ́ síbi tọ́pìkì báyìí protecting our iman jama aláàbẹ̀ dáàbòbò iman ni wa ọ̀dẹ̀ kákọ́ ọmọ kí làwọn tó lè kó àdánwò ara àwọn tó rí wọn ti ń o mọ̀dẹ̀ sọ́ká tó bẹ̀rẹ̀ o ẹsẹ̀ àwọn ọmọ rí yóò dá kan pa ó ń dì wa mo ti sọ́ká tó bẹ̀rẹ̀ kẹ́míkà kọ́mọ̀ ẹ̀sìn ṣùgbọ́n àwọn èèyàn mùsùlùmí ègbọ́ sáà náà ó ní ìdí kákọ́ mọ̀ ta fẹ́ dáàbò bò yìí gan kí ló dé ta ti fẹ́ dáàbò bò àwọn àfáà sọ tó pọ̀ fẹ́ fẹ́ ìdí alákọ̀ọ́kọ́ tó ṣe nídìí ká wa òun ni wípé ìjàmọ́ ẹ̀gbọ́ dáadáa o wa Muhammad ó ń yé wa pé ẹni tó já sí pé máa ń káànà sí ìkọlù bìbì ìkọlù zara nínú ìmọ̀ ìtọ́ mọ bí ẹjẹ́ ká lu ọkà bàbà ìtọ́ mọ bí kí ni o ọkà bàbà àti jéró nínú ìmọ̀ọ́nì tọ́ba ń bẹ́ẹ̀ rẹ̀ kò ní ránu náà tọ́ba wọ náà kò ní ṣe kí ni kò ní ránu náà àṣẹ ìmọ̀ọ́nì pẹ̀lú kó tó fi pẹ̀lú kó strong òun láti wà lìjẹ́ náà èsù òtìfẹ́ káwà lìjẹ́ náà ṣàìtọ́nù kọ̀fẹ́ ká ṣe kí ni o kọ̀fẹ́ ká wọ àlìjẹ́ náà lòun ṣe ń ṣe wàhálà lórí pé alẹ́ sọ yìí máa ń nì lò nífẹ̀ ìjọba ẹ̀gbọ́ yé dáadáa àdè yìí máa ń nì tọ́bà mọ́ ẹni tí mẹ́rin rẹ̀ bá ti wá bàjẹ́ tí ọ̀dá àbòbò ibo lọ́rọ̀ rẹ̀ sí o inú ọjà náà ọlọ́run kó làwá o. ẹlẹ́kejì òun ni àdáwọ́tù ṣẹ̀tọ́n libani adam èṣù ń bá wa sọ̀tà àwọn àtàjọ máa adam ta ní bá wa sọ̀tà jẹ́ mọ́ èṣù ọ̀fẹ́ ká ní ilé ẹ̀sẹ̀ rí gbogbo tó bá ba jẹ́ ẹgbẹ́ fún yín lónìí gbogbo practice tẹ́ ẹ bá rí pé àwọn ọ̀tá ọlọ́run náà promote ẹ lọ gbà pé nǹkan bù mí iṣẹ́ ẹ bá ti rí fáwọn ọ̀tá ọlọ́run wọ́n wá náwó lé lórí wọ́n fẹ́ kí nǹkan yẹn wọ́n spread ìtò sì lè ba yín máa ń nìgbẹ́ ni ọkàn yóò balẹ̀ pé èṣù òun làwọn eléyìí àwọn ọmọ àwọn ọmọ yìí ni èṣù ti lérí lẹ́ka wájú ọlọ́run èṣù ọ̀fẹ́ káwọn yín máa ń nìgbẹ́lé ọ̀fẹ́ káwọn àlìjẹ náà èṣù bá wa sọ̀tà èsù yẹn wá rè bó ṣe wà nínú àwọn àlàyé táwọn àbá ṣe ìgbà míì yóò wọn ẹnu wa ilé ẹsẹ̀ rí pé wúmọ̀ mi ń gbà mí òun gbọ́dọ̀ tó ń tẹ̀lọ̀ àwọn tí máa fa kí máa ń ní sàmájẹ́ bẹ̀ wò ẹlòmí ò rò wípé á bó wò ṣe wá ọmọ bí látijọ́ yìí àwọn àbá àṣerúkẹ́ àṣerúkẹ́ àbó ọlọ́run gbàdúrà òun rò pọ̀ ọlọ́run gbàdúrà ọmọkẹ́ nínú láwùlẹ̀ màá fún àsìkò tó wọ́n fi mèrè ṣe kí ni o kèèkó ni wọ́n fi rúgbẹ́ àfọ́ mi wọ́n bá ga nǹkan ní oyin wọ́n kà ní abá sàúdà wọ́n tó fún mi nǹkan wọ́n ní máa dùkan wẹ̀wé dídúrù mo ló gbogbo ẹ̀yìn lóyún ẹnìkan á ní sórí ẹlẹ́yà one b one b bàbá àjẹkù èèyàn mọ́ kó dọ́dọ̀ rẹ̀ gbogbo wọn lẹ́lóyún ẹ wà á fi òkà àlùmọ̀yé mu àlùpàyí dà sí ẹ wà á ṣe báyìí ọkọ̀ tẹ́ wà á pa sí rèé ẹ wà á fi ṣàṣejẹ ó rí pé ọlẹ̀ ọlẹ̀ ọ̀sọ́nù rẹ̀ àbá ọba jẹ́ lóòótọ́ wà lẹ́yìn oṣù lóyún lóṣù wà láìsọ̀ bá lè sùúrù yóò lóyún lóṣù yóò lóyún ẹlòmíì ti lo ìlànà èṣù ìlànà kí láti jẹ́ rẹ̀ ìlànà èṣù ibé èṣù ọmọ ẹ̀dùn ní ìpé à eléyìí mo fẹ́ ba ìmánì rẹ̀ jẹ́ ìyẹn wà nínú tá a ti gbọ́dọ̀ máa dáàbò bo ìmánì wa àǹfààní nǹkan míì tá a ti gbọ́dọ̀ dáàbò bo wa òun làwọn alìmọ̀sọ́ọ̀ì wàlìkìtà alìmọ̀sọ́ọ̀ì wàlìkìtà ọlọ́run máa ń mú àdánwò wa àwọn àdánwò míì sì máa ń ẹrẹ́ tí ọba dáàbò bo rẹ̀ yọ ọba àdánwò lọ ọba lọ tí arásìkò tẹ́ẹ̀mẹ́ tó ní ìmọ̀ọ́nì òun ìgbà tẹ́yìn bá ní problem ìwọ tó ní sọ̀rọ̀ wà lẹ́ẹ̀kọ́ tó wọlé ọkọ olórí ozima àfà rẹ̀ ìwọ náà ríṣẹ́ ẹ̀ ń jẹ onírọ̀rùn tẹ́ ẹ bá rẹ́ǹtì ilé ẹ̀ ń rẹ́ǹtì ọmọ báwọn kan owó olé lásán lọ́sẹ̀ lọ́sẹ̀ mo ti rẹ̀ tọ́jẹ́ pé owó olé mọ̀mọ́ twenty four thousand owó ilé ìkéré à ọkọ mi rí fẹ́ twenty four thousand á mo sì máa twenty four àbá twenty four ti wí o wà láì ẹlòmí ọ̀nà láàrin oṣù méjì twenty four fẹ́ẹ́fẹ́ fẹ́yàn ok ẹja akẹ́tì ẹ̀fẹ́ ra nǹkan jẹ́ ẹja ra nǹkan díẹ̀ lólé èyí rẹ̀ láìsí bàájì ní ẹnìkan sì fẹ́ sanwó olé àwọn tó bá ní large family oúnjẹ díẹ̀ ò lè tó wa ẹ̀ẹ́ ti ní gáàsì tí sì ti fẹ́ẹ̀ nílẹ̀ ní ìsìn ẹ̀yìn omi tí mo gbà á ṣèbí three fifty ọlẹ́rẹ́ ó ti kú ọba òun three fifty láìsí eight thousand ó ti lọ thirty four ẹjọ́ sẹ́yìn tí òun wọlé twenty four ọ̀sán ó lè lọ láìsí abàlì ilé kọ́mọ ẹgbẹ́ díẹ̀ díẹ̀ ọlọ́run máa ń mú àdánwò wá àdánwò máa ń ṣẹlẹ̀ nínú òkú òkú tádàwò bá ti wá dé ìjàmẹ́ ẹ̀gbọ́n mi dáadáa o ìmọ́ni ọ̀bá jẹ́ ìmọ́ni ó ṣe kíni kèwà ṣe pàdàwò ní ba ìmọ́ni jẹ́ àìgbára dìde kí ni o àtẹ̀wò tí ẹni bá ṣe jókòó yìí ìwọ sádẹ̀wò ọ̀bá tí ìfẹ́ mò ń sọ fún ọ pé múra lẹ̀ báyìí àwa tó ti kàn kọ́lọ̀ ń kọ́ sàánú wa àáfàá

tọ mọ̀ sáàmà wo àwọn wọ̀sáàpù káàkiri àtúgbò sí tí wọ́n bá ti fi ọ́ tẹ̀wọ́ òrò jẹjẹ oṣù méjì ọ̀rà mọ́la nìka ìjẹ́ lọ́fẹ̀ẹ́ àdẹ́bí òrà mọ́la nìka ìjẹ́ lọ́fẹ̀ẹ́ èèyàn mẹ́rin oníṣẹ́ nìka àlàyé àmì bí population àwọn tó jẹ́ mùsùlùmí gan ó rẹ̀ ṣe nìka ìdí ilé sọ nígbà tẹ́lú wáyé ó ìràmọ́là àti ikọ̀ irú rẹ̀ gan ló níbi àmàlà nìka yìí àtàmàlà kéde o àti ikọ̀ irú rẹ̀ gan ló yẹ kán fún tóòrò jẹjẹ irú rẹ̀ gan ló kódà tó bá tó rọrùn ẹ̀rọ ẹ̀mọ́ ìdìbò àárín ìtẹ̀jẹ̀ sí mọ́tò lè rí ibi díẹ̀ jùlọ ní sáàmù jùlọ sísẹ́mù tọrọ ni pé àtẹ̀mọ́ jùlọ ìgbé salati jẹun ká ìlú sóbìnrin lámọ̀lá bíi jù mẹ́rin ẹ̀rọ mẹ́rin jùlọ sábà tó kọ tó jùlọ lé irú ẹ̀ ẹ̀rẹ́ ká pa ẹran àkíkọ̀ fún gan nìyẹn ànàbí ò rẹ́ran àkíkọ̀ jẹ sọ́lọ́ láàrin ọ̀gá náà kò rà mọ́ la nìka ìfẹ́ oṣù mélòó náà two months consecutively sábà bí torí ẹ̀ lọ gba ẹgbẹ́ ògbóni só torí ẹ̀ lọ yáwó health credit só torí ẹ̀ lọ yáwó bàtà wà ń yá lónìí àdánwò ni nínú ọmọ méje ọmọ ànábì mẹ́fà kú àfà ọmọ ànábì ló kú mẹ́fà ka ọmọ mẹ́ta fúnra mi tó ti kú mẹ́ta pere èlò òsì ní róorun sùn òsì ní mọ́tí òjò róorun sùn. àfà tí wá tó kéré bàbá kan náà sọ̀rọ̀ ọmọ mọ́kànlá ni bàbá gbé mi ọmọ mọ́kànlá. yàtọ̀ sínú àwọn àdéhùn mi tó tóbi bẹ́ẹ̀ ọlọ́run wà láìtọ́jọ́ pé bàbá máa sọ́wọ́ àtòrí ẹ̀ lọ́jọ́ ẹgbẹ́ àjẹ́ ni àbọ̀ lọ́gbẹ́ bí ògbó ni ọba tọ́lọ́ wí ni bíbẹ̀ ẹ̀kọ́ ó ja ìgò ò lè fi ìrì rẹ pọ̀ torí pé ibi ń pa jáànàmọ̀ jáànàmọ̀ tí wọ́n máa kóyàn bẹ́ẹ̀ yàwó mọ̀nà kúlù ní jáànàmọ̀ àlíńtà láti wàfẹ̀ kúlù àrílẹ̀ mọ́síbẹ̀ wọ́n ní jáànàmọ̀ àyíṣàtì wọ́n lọ kí ẹnu máa kó wọn wá wọ́n máa kó wọn lọ́nu jáànàmọ̀ nígbà bá ti sẹ́kọ̀ wà séèyàn sẹ́ẹ̀mọ́ tí ọ̀sẹ̀lẹ̀ jọ́nà tó ti wà ní àdìsí ọlọ́wọ́ wà gbé gíìtì fẹ́ rẹ̀ sínú náà nígbà àdánwò tó wà sọ pé cut cut cut demand hasi hasi hasi wọ́n lọ́wọ́ tó ní báyọ̀ ó tó bí o ẹlòmí òbẹ̀rẹ̀ pé sẹ́ni ó dòdì fi sí ọlọ́run àwọn àfáà ní police question ni sẹ́ni ó dòdì fi sí ọlọ́run ìbéèrè láti ìbéèrè aláìní láàká ìyẹn tọ́lọ̀ ọba gbé gíìtì fẹ́ rẹ̀ nù náà ni ibi tí ọba lágbára dé wọ́n sọ fẹ́ lọ́mọ́ màlúù jẹ́ náà pé ìwọ akẹ̀dọ̀gbẹ́ pádọ̀ nìkan sí náà ìlọgbàjọ́ ọlọ́ọ̀lọ́bọ̀ áàdì wà mọ́ ọyá jáde mọ̀ tó pé ìwọ fifty one lọ́gbà kódà ló fifty one yẹn gan ayọ́ tù kójọ́ kan bẹ sínú rẹ̀ ọ̀dà àtẹ̀bọ̀ fáàsì tí ṣe páànù bá tó kọ́ bá àdìjẹ́ náà sínú jáde o amúra alẹ́ tábẹ̀wò bá dé ẹmọ́ sọ pé àdánwò wà nínú nǹkan tí máa ń jẹ́ kí mẹ́rin ní ò gbọ́dọ̀ ṣe ni o tá gbọ́dọ̀ múra alẹ̀ ọlọ́run làwa hmm. o tí ni ni ni o ẹlẹ́kẹrin ní gbọ́dọ̀ máa múra alẹ̀ aládàábò orí òun náà ní kí ni o tókù dìbò ìfẹ́ ilé ayé sẹ́ẹ̀rí táyé bá dé ẹlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà jẹ́mọ́ bí kálukú wá ṣe jókòó kálukú mọ́nú rẹ̀ bàbá tó wà lóko tí ò lọ android phone wà láì kò léwo yes or no jẹ́mọ́ yes or no bàbá tí ò ṣe bí ìlú ìlà wà táàrà àwọn ọmọ táàrà àwọn húmọ̀ tí wọ́n ń ṣe rádaràdá lórí social media ìlú ìlàwà tí kálukú rẹ̀ tí ń jẹ́ píṣọ́ rẹ̀ kálukú òní sí ìdìmọ́ ibò tó ọ̀bá lónìí kọ́ ọ̀bùsọ́ ni ọmọ ìlú sí ìdìmọ́ ẹ̀ẹ̀mẹ́wàá kálukú àwọn ìjà sórí Facebook fúnmù n kún dò ní èmi ni mo ń kọ́ṣọ́ àwọn ó sì ń lò jáàbù kọ̀kẹ́ bójú ni tó òun gẹ́gẹ́ bá wọ̀ pé ìjọ ọ̀sẹ̀lẹ̀ rẹ̀ yóò sì máa kábà máa jẹ ta ló ní jẹ́ títọ̀ nítorí Facebook ẹ ẹ̀ mọ́ Facebook ni ìwé àdánwò lèmi máa ń pè ìwé ìjọ ìlú ìjọ òfin ìdàlì ìdámọ̀ wà láì tó fẹ́ ní twelve years ago yóò gbé wá fọ twelve years ago tó o bá kú àtiwọ́ tó o bá ti kú ọ̀sẹ̀ nípa gbogbo píṣọ̀ rẹ̀ ní bẹ lórí internet. àwọn èèyàn wá ń ṣe à different pictures wúwo yẹn mọ̀dẹ̀ ń sokó sínú pé sẹ́ ẹ fẹ́ ba ẹ̀fẹ́ kọ́kọ́ rẹ̀ kó láàbù ẹ̀yọ́ omi jẹ́ níjọ ní kìíní kan status wọ̀sáàbù para ó ti gbé bẹ̀ recent time mo rí nínú àwọn ọmọ tó ti wọlé ọkọ tí mo ní nọ́mbẹ̀ lọ́wọ́ ní wọ̀sáàbù status yẹ wèrè táwọn èèyàn tó wá ń ṣe ní ìṣe ó tó wá sì jáàbù ṣe ìmọ̀kọ́tà ẹ̀ṣẹ̀ wèrè ọwọ́ ń bì ó tún tẹ́mì lọ́wọ́jú báyìí ló ń bè lẹ́yìn wọ́n sì yà ó sì tẹ́jú ọ̀pá ṣe kọjá àtọwọ́ akọ̀ lẹ́ẹ̀ṣẹ̀ ó sì blọ́ọ̀kù àtẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ní sẹ́tọ̀ọ̀sì òun nígbà tẹ́ ẹ̀ bá rí mọ́ ó mọ̀ ń jọ ọ̀rọ̀ ẹ̀ kọ́ bá ti ẹ̀fún sẹ́nìkọ́ mẹ́rin láàká yìí

lẹ́yìn láptọ́ọ̀bù tóun bá ní tóun bá fẹ́ ṣe research òun ó lò nínú usd kọ́lá tóun máa ń lò pẹ̀lú ẹ̀ gbogbo tí ìṣẹ̀lẹ̀ ìmọ̀ ni òun òde àwa kan ò lè sí ilẹ̀ àní ẹ̀fọ̀mùtà àwa atúnfi polówó àwọn iṣẹ́ tà ń ṣe àti spread iṣẹ́ ọlọ́run a ṣe wá àtúndà mi àtẹ̀jú pẹ̀lú àwọn àṣọ ọmọ ọlọ́run sọ sílì àti àwọn mí ọmọ wò ṣùgbọ́n àwọn náà gá kú ò nínú àdánwò tí ń ṣẹlẹ̀ lórí àwọn tẹ́lẹ̀ ìnáwó ọ̀tọ̀ ní tó ń ṣe wọ́n bá wọn pé ìtòrí ìbùkún wá fún ọ wọn ò ní tọ́kọjá ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú mẹ́rin ìṣẹ́jú mẹ́ta àwọn èèyàn ti wọjá àmì àwọn ìlà ìyàtà àwọn èèyàn do olówó lónìí à ń kọ́lé à ń do mọ́tò kálukú náà ìjáàbù ìjáàbù fashion fashion ìjáàbù lọ́pọ̀ ní sílẹ̀ àwọn gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ òmùtẹ́ ẹbí àwọn ọmọ wà láìsẹ́ ìbásọ́ra àdéhùn ọ̀wọ́lé tọ̀ yìí gbogbo àwọn ọmọ yìí ọ̀fẹ́ ṣe ìsìláàmù òrùsínàmù ìsìláàmù fashion wọn wá sí ẹjọ́ ń jọ́ tí gbogbo ẹ̀yin ìwùmù ìjẹ́ ìjókòó tẹwà kéékèèké tẹ́ ẹ máa fi wèrè kakọ́ bí ọrùn yé báyìí ẹ lọ wọ àwọn ọmọ yìí ní ìsìn sábà ti lo kẹ́ẹ̀sì náà wọ́n tó fi kíní èmi ni mo máa ń fún àwọn students náà nínú mi àwọn ọ̀tá ẹ̀sìn náà wọ́n fẹ́ pẹ́lẹ́ pé sẹ́lẹ̀ sọ́jọ́ ìsìláàmù àádẹ́ fún pàṣípì ìsìláàmù yìí sọ́jọ́ gbogbo àwọn píìngì tẹ́ ẹbí mú ọrùn ó ní ìjáàbò ńlá àwọn ìyá mi lọ bí àwọn ìyá rẹ níjọ́ tó ń lò jáàbù ṣé ìjáàbù wọn ọ̀yà lọ́rùn ṣé píìngì kọlọ green kọlọ yẹ́lò wọn fi sí jama lónìí èèyàn ti rán dáàbù yóò tó kó sẹ́sì gbègbèlè èèyàn ti rán dáàbù yóò tó là lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ayé dé ìmọ̀nì ṣe kí ni ó ìmọ̀nì lọ táwa sọ pé kó wa táwa tó sí á lè tó sí torí báwọn abrahamu fúnra lọ rẹ̀ owó rẹ̀ ju lọ àwọn súnẹ̀ yóò ṣe ẹ̀ ẹ lọ kànú ìyáàdù sọ̀rọ̀ yìí ó tún gbá ẹ̀wẹ̀ ọfẹ́ sínú ó tún bú sẹ́kún kí lọ palẹ̀ fún ó ní kúkìlà mú abùkù lòrò rẹ̀ wẹ̀wú ẹ̀kẹ́ irun mèmè ó ní mọ̀ọ́rán ti bọ́ fẹ́ pa ọmọ ẹ̀yà mi mú abùkù lòrò rẹ̀ ó dẹ̀ lóore jù mí lọ ó lẹ́rù wa ń ba òun pé kọ́mọ̀ jẹ́ pé ọlọ́run ti ń kọ́ àlùfẹ́ mẹ́fà wọn látàyé ọgbà ẹ̀wẹ̀ ni òkò jẹun látàárọ̀ ìgbádùn wo ló torí ẹjọ́ jẹun ọ̀sán ó tún wá fẹ́ sínú ọwọ́ àrí pé àpèso ah, la kúnlẹ̀ yìí musabu òrè lè jẹ ẹ̀rù tó wá ń bì lónìí àwa dolówó ayédè àti nkọ́lé à ń gun mọ́tò bá a rẹ́dí àti jẹ́ kí mọ́ ní ìwà ojú ní bàtà lówó ara ń ta àti gbọ́dọ̀ múra lẹ̀ ìwọ bẹ́ẹ̀ lówó lónìí mọ́ fún àwọn tó lówó níjọ́ tọkọ tiẹ̀ náà bá lówó tí wọn náà bá tó wò ní báwọn congratulations àwọn tájẹ́ẹ̀tì máa nínú ilé DSTV kankan tí la fi ń wò ṣé kèé ṣe àwọn eré ìsìnmọ́ eré oníhòòhò náà làwọn ọmọ wa ń wò ni jọmọ́ àáfàá ní dídí ayé àmọ́ ọba yìí máa ń nìjẹ́ ẹ mọ̀ sí mistake o kèé ṣe pé káláyé gangan ni problem ṣùgbọ́n tá a bá lè pìpì àfún tó bá dé lójijì yìí máa ń ní ọlọ ẹlẹ́sẹ̀ láwọn wúwo kan lónìí olójújà àbùtà lè lò wọ́n ti rò pé wọ́n gbọ́dọ̀ mọ̀ sí lẹ́gùn ebi ọmọ lẹ́gùn ti bẹ́nu ìdáàbò ní òmọ nígbà tí a bá ti di lẹ́gùn yìí mẹ́rin ẹ̀sìn ní problem mọ́ fẹ́ mi iye price kan náà kọ́ ní ìdáàbò nìkan ọ̀bù gan price ẹ̀ yàtọ̀ ṣùgbọ́n gbogbo ń tọ́ ọba fẹ́ ṣe fẹ́ mọ́jọ ọjọ́ kékeré mọ̀ pé ẹ̀yin lówó lọ́bi lọ ní àlẹ́ yẹn ibi bàdẹ̀wò ti máa dé nìyẹn ọ̀rọ̀ àdìgbẹ́ gbogbo nǹkan ti kú fashion ìjẹ́ni ọlọ́wọ́ sí ń bẹ̀rù òsì jẹ́jẹ́ rọ̀bà níyà ẹ̀yìn rọ̀bà níyà máa kú ọlọ́run bá àná wa o àfáà ní tí ayé bá dé ìmọ̀ ni a máa ṣe kí ni o a máa lọ mo pé bá yà bí òye ayé wà nù tí ọmọ ń da ìmọ̀ ni wo ọlọ́run kọ́ là wá sẹ́rí torí àsìkò torí àsìkò ẹ jẹ́ kí n bọ́ síbi àwọn nǹkan wo la máa lò àwọn nǹkan wo la máa ṣe táàbù dáàbò bo ìmọ̀ ni wa ibẹ̀ gan ni tọ́píìkì gangan wà àwọn nǹkan wo lọ́wọ́ ayẹ ká máa ṣe báyìí tí máa lè wà ọ̀sẹ̀ ní ṣe kíni o tí òfin ní ní sọ̀rọ̀ ọlọ́run la ìgbà àti yín o àáfàá ni alákọ̀ọ́kọ́ tààlùmọ̀ àlẹ́ ìlmi ṣẹ̀rẹ̀ sẹ́rí ìta alákọ̀ọ́kọ́ ni pé ká máa kọ́ ìmọ̀ ṣẹ̀ríà ká kọ́ ìmọ̀ ẹ̀sìn sẹ́ẹ̀ láàrin mo fẹ́ pín sọ́nà tó pọ̀ ẹ̀jẹ̀ jẹ́ dáadáa sáré ẹgbọ́n mi dáadáa o ẹnu òmí tó ọ̀rọ̀ láàrin tí mo dé ẹnu òmí tó ọ̀rọ̀ alhamdulillah ẹnu òmí tó ọ̀rọ̀ sáré àmọ́ ṣe gbogbo ẹ̀yin òbí fẹ́ jókòó yìí màá fẹ́ kẹ́ mọ́ ṣe a bá ń sọ pé kéèyàn kọ́ ìmọ̀ ṣẹ̀ríà ìtókó sínú pọ̀ kèé ṣe kọ́ mọ́ lọ kéwù nìkan kèé ṣe kọ́ mọ́ nìkan àwọn èèyàn ṣe ṣé ẹ rí lákọ̀ọ́kọ́ gbogbo ẹni tó bá kọ́ fẹ́ kọ́ mọ́ ẹ̀sìn ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí dáadáa ẹsẹ̀ ìsì yàrá lè fà wàlẹ̀ mọ́dàrásà ẹkọ́ wo àáfàá wo ilé ẹgbẹ́ wo lọmọ yóò ti kọ́ mọ́ ẹ̀sìn tó ń bá àwọn ọmọ ìyá wa náà tá pariwo lánàá táwọn èèyàn lọ pé wọ́n kéwú lónìí títí náà wọ́n fi kéwú wọn dálẹ̀ àwọn èèyàn kan torí ọlọ́run tẹ́lọ̀ mi bá rí pé kọ́ńtì kánẹ́bí àti máa fóun lówó ní èdè fóun ọmọ ìtako nǹkan mi yọ ọmọ ìtako èmi omi ọ̀bẹ̀rù èèyàn ọlọ́mọ bẹ̀rù o ọ̀sẹ̀lẹ̀ sí mi rí láyé kéèyàn ó ti pé ètùtù máa sọ fún mi tẹ́ ẹ bá fún mi ń lẹ́tọ̀ wọ́n bí yín dáa tó bẹ̀ kẹ́ẹ̀tì pé ètùtù máa sọ fún mi ìdí rìsáàtì mi bá sọ ni èèyàn ti pé ètùtù pé mi gbogbo ibi tí mo ti sẹ́rí láyé ó lè di kéètì fún mi pẹ̀lú ó lè fi kímọ̀ sọ fún mi pé ẹ mọ́ làálẹ́ àwọn èèyàn àwọn ìfẹ́ kan láyé èèyàn tẹ́lẹ̀ ẹ mọ́ ṣèpè àìṣèpè kẹ́lẹ́ ní pé ẹ mọ́ sọ òdodo lọ ọbẹ̀ èsè mi sí bẹ́ńbẹ́ ní sòdodo lọ. ó lẹ́gbẹ́ ẹ tako àwọn kan torí bá rí wọn sọ́ọ̀tà èmi ò ní tako tí òdodo bá fi hàn pé ká ṣàlàyé á ṣàlàyé ni sẹ́ẹ̀rí àǹkọ́mọ̀ àǹkọ́mọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń lọ ọkọ́mọ̀ náà lónìí arrogance kèé wá sẹ́yìn máa fi original ti súnà tí máa bí tàwa dúró gbogbo ní ẹ̀kọ́ sàkíyèsí àáfà àwọn ní ọkọ̀ ma ilé ẹgbẹ́ wo lọmọ yóò fi kẹ́kọ̀ọ́ àáfà tó nímọ̀ tó tó jẹ́ záìdù ẹni tí ayé ò tóbi lẹ́nu ẹ̀ ẹni tó jẹ́ ni ọlọ́run bá ní tó sì nímọ̀ yẹn ibẹ̀ yẹn jọmọ yóò ẹlẹ́kejì ẹ mẹ́jọ ọmọ ẹyán ọ̀kẹ́ lọ kọ́ lárúbáwá ìmọ̀ ẹ̀ṣẹ̀rí àmì ẹjọ́ lọ kọ́ tí ẹ láwọn eré èké kan bẹ ẹ mọ́ tọ́mọ yọ ọmọ ẹ̀rù ti dálásà sí ìlú mọ́ẹ́dí pẹ̀lú àlùfáàtì láàmú alámínà lè rọ̀ mọ̀dọ́rìù ẹ̀rọ fún ìjọ ọmọ ẹ̀kọ́ kìnnà simple àdì kò gbọ́yé ọmọ ẹyán ọ̀gbọ̀ lárúbáwá yóò tó gbọ́ ìmọ̀ ẹ̀ṣẹ̀rí àyè ẹ̀fikún ẹlẹ́kẹta

ìtí wọ́n ń kàwà nílé ètò wa ní máàdì bó láàṣẹ jẹ́ ní ọlọ́run tábẹ̀ lánàá bí kódà tá a bá rí náà àwọn àbá àwọn agbẹ́fẹ́ fẹ́ máa dọ́gbẹ́ sí wọ́n bí wọ́n dá kán máa sọ pọ́bílìkì wọ́n gba ìdí ọ̀rọ̀ wọn. wọ́n dẹ̀ tírẹ́ẹ̀nì tiwa lórí pé lọ́mọ ṣe individual research àáfà kan lè sun bíi tiwa lọ́bi já sí pé ìmọ̀ nǹkan máa lè pé ó jẹ́ ọ̀hà aláfa lórí mọ́bí àbùkan lórí mọ́bí àlàkan ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú lónìí wọ́n bíúdì àwọn ẹni ọlọ́run wọ́n bíúdì àwọn arrogant fellows àwọn tẹ́lẹ̀ wọn ga àwọn ilé kéwú kẹwà àti báwọn ọmọ mọ́ kéwú nìkan náà ń kọ́ wọn ẹ lọ wo àwọn àfáàtàn kéwú ní Madina Maka nígbà tẹ́lẹ̀ lọ sí ẹ́dì 2019 Sheikh Abdulmusin Al-Abbad rahim bàbá yẹn sì bẹ́láyé wẹ̀ bàbá ti dàgbà wheelbarrow mẹ́fì ti bàbá yẹn ní mọ́sálásí ànábì ní mọ́dínà mo lọ hálùkọ̀ wọn báyìí àwọn àfáà ti bẹun kèése kéwú nìkan ni wọ́n ń kọ́ àwọn ọmọ wọ́n tún ń wọn bí wọ́n ṣe ṣe dáwà wọ́n ń kọ́ wọn bí wọ́n ṣe jẹ́ ni ọlọ́run wọ́n ń kọ́ wọn tí ìṣù tó bá ti pọ́rọ̀ àwọn àfáà pín sí méjì mẹ́ta bẹ́ẹ̀ ṣe ní ilé koko lórí ẹyọ kan mo wà níbẹ̀ tí wọ́n ń bi bàbá ní mọ́sálà lórí ifá àlejò àwẹ̀ sátidé tó bá jọjọ́ àràbà torí pé ọdún yẹn ọjọ́ àràfà ààwẹ̀ sátidé ọbọ̀ sọ́jọ́ àràfà mọ́ wà ń tẹ̀sí bàbá bùrù mọ́sìn náà dáhùn inú mi bẹ́ẹ̀ tèbí làwọn kan torí ẹ̀dọ̀ ta lónìí alẹ́gbàwẹ̀ alẹ́gbàwẹ̀ sọ́rọ̀ àkídà ní alẹ́gbà bọ́bá wọ ìwọ mọ́gbà wà láàrin ayé ẹ̀ tẹ́bí bá gbà tí wọ́n lọ́nà tí mo gbà fún aráwọ̀ àfá àtọ́sọ báyìí aráwọ̀ kí lọ́wọ́ fẹ́ torí ẹ̀sọ pé ní ìsálùsù náà sí ẹjá wọn ọmọ yín ó ní tó ẹrí gbogbo ẹni tí ọba ti nímọ̀ ṣẹ̀ríà ìmọ̀ ni rẹ̀ máa ní problem máa pa lásìkò fífi mẹ́ta wà tó ẹ wá ní kálukú wa náà kámọ́rù báwa náà ti dàgbà àlè mímọ̀ ilé mi gbogbo àwọn èèyàn tó fẹ́ sọ pé kájọ máa ṣe online class èmi ò lè ṣe online class àwọn èèyàn ò fún serious ẹ kọ́ wọn physically wọn serious lẹ́yìn pé ẹ ṣe wá ẹ̀sùn sí online ẹni tó bá fẹ́ gbọ́ ó lè jẹ́ ní ọdún márùn-ún bẹ́ẹ̀ sí pé níjọ́ tó bá di bóun fẹ́ gbọ́ yóò download ó nídìí ẹ̀mí ó lè jẹ́ ọdún mẹ́wàá tẹ̀ ṣe nílẹ̀ lómi òtò gbọ́ níjọ́ tó bá fẹ́ gbọ́ ìyàtọ̀ ẹ̀rọ káwọn èèyàn àmọ́ ewé ìdíkẹ ó rò tún ti kìlọ̀ wà ní wọ̀sá gbùgbù kan èèyàn lè jẹ́ àbọ̀ ní kéde o ló ń mọ́ lò tí kọ̀wé sí bátìrì ni ìwé sí ẹnájì ni ìwé sí dẹ́tà ni torí náà èmi èmi wọn láìpẹ́ ẹmọ bá ń kúrà èmi èéfé tó ti mo bísí sí sí kálẹ̀ àwọn ọmọ tí ìkànnì ojú ayé wà ìjọ méje mo bí mọ́tàkà mo gbàdébí wà láì mo ti dé mọ́tàkà darí láàárọ̀ yìí èmi ò níjọ́ ọ̀sẹ̀ mi jọ́ méje mo fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó kí wọ́n máa wéèsì àsìkò mi ìwé èsì bébà mi èèyàn mélòó ni ọ̀fà alábalẹ̀ kọ̀ kí olórí ń bá lẹ wọ́n ti kọ́ tán wọ́n kọ́ tán jésù dé. tó èyí tẹ́ bá jẹ́ wúmù náà ẹ mọ́ rò fẹ́ẹ́ dàgbà àwọn nǹkan tẹ́ ẹ bá lè kọ́ máa pàtà ọba rí ẹnu pọ́blẹ́mù tá a tún ní ẹ̀yìn obe ẹgbọ́ lásán máa yé ìkéwu lọ ẹjẹ́ sọ sọ̀rọ̀ fún yín mélòó ló yín lọ́mọ kéwu ẹjẹ́ sọ sọ̀rọ̀ fún yín gbogbo yẹn ìfẹ́ kéwu ìwé nìkan lẹ́ máa lé kìí

ó sì hàn fábọ̀ wọn ní kùránì ẹ̀yìn ará ọjọ́ ọmọ níyà ó ka kẹ́ gbọ́ sí ilé ìsọ́sẹ̀lẹ̀ ládùúgbò mi bá bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ sẹ́yìn obìnrin máa ṣe ìṣùgbọ́n ọmọ ọ̀dọ́ wọn lọ́lẹ̀ fẹ́ẹ̀ lọ àti kálukọ́ bẹ̀rù ọlọ báfà náà bẹ̀rù ọlọ sẹ́yìn obìnrin náà bá pọ̀ tẹ́ ẹ mọ pé ẹgbọ́ mi yóò lọ́dọ̀ wọ́n sọ fún yín kágbà fẹ́ni ilé ìwé lẹ́ka ẹni nc ẹni hnd ẹni nd ọlọ́run bá gbára kàlá ẹ ṣiṣẹ́ lórí àwọn ọmọ yín kán mọ kéwù káwọn tó máa gbọ́ wà síbẹ̀ tó gbọ́ kán máa yà kán máa yà iṣẹ́ ọmọ ti yín kán mọ kéwù kí wọ́n tún ní sẹ́ríbíyà Islam sẹ́rẹ́dì àti fi ikímọ̀ pé àwọn èèyàn sọ́dọ̀ Ọlọ́run the next ten twenty years ó yẹ káwùjọ wọ́n dà ṣùgbọ́n kí náà ní ìwé náà ní ọmọ kùránì ìtàlù tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn àkọ́kọ́ jákẹ́nu rẹ ọkùnrin ní ọmọ túmọ̀ rẹ ọkùnrin ní ọmọ àdìsí ọ̀ndẹ́ẹ̀dì afẹ́mọ̀ ẹ̀dá sọ̀rọ̀ ọ̀dẹ́ tá a lè gbà bẹ́nu kíló ẹ ọmọ tèmi náà ọkùnrin ní lọ bọ́mọ yín ní kan mọ̀ túmọ̀ ha kan àdìsí kan fíkìw kan kan sọ́rífù kan gbogbo ẹ̀ ẹyọ ọmọ ẹ̀dáwọn ọmọbìnrin náà ọmọ tẹ́wù náà sọ́kùn ìnìkan ní ọmọkọ gbogbo ayé ni lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà náà ṣe ń fọ́ọ̀lù gbogbo àwọn ọmọ tí ń jáde ní ìṣẹ́ ẹ̀kẹ́rì ojú wọn kẹ̀yọ jáde ọmọ fọ́sìn yóò ti dàbí ẹ̀kọ́ ti wọlé yá yá ẹ̀yin obìnrin náà níbi ẹ̀yin obìnrin tẹ́ pọ̀ tẹ́ mọ̀ kéwú tó jẹ́ pé ládùúgbò muslim àrídìí rúmù méjì mẹ́ta mẹ́rin sáyé dáwọn obìnrin kan kéwú àbọ̀sọ́ lọ́sọ̀gbọ̀ àrí wọn àbọ̀sọ́ rẹ̀ méjì àbọ̀sí wọlé òdù àbọ̀sọ́ jọ àbọ̀sí mẹ́líà àbọ̀sí ui àbọ̀sí bódìjà àbọ̀sí àbọ̀sí mélòó tó lè kéwú ní bàdàn ọlọ́run sàánú wa o jẹ́ nínú nǹkan alákọ̀ọ́kọ́ fa àfilè dáàbò bò ní wa jàmọ́ ẹlẹ́ẹ̀kejì kẹsọ́rọ́tù dìde mímọ́ rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ jàmọ́ kíra pé mímọ́ ta ní gbogbo ẹ̀yin kùtẹ̀ wà ní prógámù màáàtì lónìí ẹ gbọ́ mi dáadáa ẹ má dúró de páwọn ọmọ ẹni wọn ò fi àtàrù láṣẹ bí ìsúkú wọn ẹ̀sùn fún àlùsùn náà lọ́mọ ẹ̀mí lọ wọ́n sàkàrù kò sí tó burú kàkàrù ìdílé jù táwọn ọmọ ẹni ó tó kù lé ẹjẹ́ kan sí àkàrù àárọ̀ bábá tó dé sùkú rọlẹ̀ ẹjẹ́ wọn ò fi àkàrù rọlẹ̀ àwọn ọmọ yìí fẹ́ sùn láti kékeré láti máa dúà tá a bá fẹ́ sùn ẹ má jẹ́ pé sùkúù nìkan nìkan ti kọ́ wọn ẹ̀yin kọ́ wọn lé wọn kọ́ wọn sùkúù wọn nígbàgbé wọ́n fẹ́ wọṣọ ẹ jẹ́ ká máa sáré ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀rọ̀ ayé bẹ́ẹ̀ fi káwọn ọmọ láti sáré ẹ jẹ́ kí gbogbo wa ká máa rántí ọlọ́run kódà ara tọ́lọ̀ fi lè sọ wa níbi àwọn tó fẹ́ àtàkì wa nù àjànà fẹ́ àtàkì wa àwọn tí ó fẹ́ àtàkì wa àwọn ọ̀tá ìsìlámù fẹ́ àtàkì wa àwọn tí wọ́n kórìíra àjàmù fẹ́ àtàkì wa àwọn míì tún bẹ́nu fámìlì wa jẹ́ tó fẹ́ àtàkì wa táwọn ọmọ wọn

ìjọ yẹn yí mẹ́rin ní fún lékún pé ah! àbá alágbára ní ìsìlámù wà láì mo fẹ́ ara mi gbọ́ ni wọ́n à ń sọ fún mi kì í ṣe pé wọ́n narí I was there àjẹnu bẹ́ẹ̀ ń sọ pé àbá ti pani last week mo lẹ́yìn ò lè pààyàn lọ nípa rẹ̀ wọ́n ní fèjì last week ìdìbò tí wọ́n pè wọ́n wọ́n ti pọ́ ìṣe oúnjẹ àwọn fẹ́ pa wọ́n ni àwọn ti pọ́ ìṣe oúnjẹ yìí ó ní ṣùgbọ́n gbà tó fẹ́ jẹun ó ṣe bísímìlà ó ní bí pọ́ìsì ti bàjẹ́ yìí ẹlòmí ògùn méjì bí ṣùgbọ́n àwọn àtàjọ lè ṣe bísímìlà ìlú bá pọ́ìsì jẹ àbá kódà tó bá neutralize ẹ̀ ọba jẹ́ náà nù ìtọ́ yẹ kó ń kú lójú ẹsẹ̀ wà láìtọ́ wa sísà yìí ni pé òun kẹ́rin pé nígbà táwọn òun fẹ́ gírì mẹ́tẹ̀lá láti àpadà wọ́n pọ́ìsì oúnjẹ àǹjẹ̀nù lọ́n sọ bẹ́ẹ̀ ó ní bísímìlà ìfòṣe báyìí ó ní pọ́lísì ẹ̀dẹ́ bàjẹ́ ó ló dùn àwọn pé ah ó sì mọ́ra tẹ̀lé bísí láì tó ẹ̀kọ́ tó wà nínú súnà tó ọ̀bà tó lè bísí láì ó tó wà ní bísí láì àwálàwú wà á fi rọ̀ tàbí nínú ìwáyà mi bísí láì fi àwálì yìí wà á kiri yìí tó bá jẹ́ pé fi wà ń bẹ̀ kẹ́sọ̀ ní láàmú ọgbà nínú ọgbẹ́ bísímìlá fi àwálì yìí wà áàkìrì tàbí bísímìlá àwálàwú wà áàkìrọ̀ ìsìnkú ẹni pé a ah, bísmì láìsọ yẹ kí n ṣe ń bẹ̀rẹ̀ ọlọ́run ṣe o bá ń dá padà èyí tó yẹ kí n ṣe ń parí mo tó fi ókọ̀ rẹ parí oúnjẹ yìí o bísmì láìsọ pọ́ ìfèsì táwọn àǹsà sàn àkárò àárọ̀ ìjọ ìrìn òfin ti dé fẹ́ wàhálà fẹ́ sẹ́wọ́n ta àti mọ́dọ̀ dé ṣùkú ẹ̀yẹ sport mo gbọ́dọ̀ dé bí iṣẹ́ jọmọ́ ẹ mọ́jà yóò kó bá wa o ara ń tọ́lọ̀ fi ń protect ìmọ̀ ní wa òun ni ká máa ṣe àbùkà ó ti mélòó jọmọ́ eleketa bíkírù the mọ́wù ìjọba ti mo pè é mímọ̀ rántí o mímọ̀ rántí ikú ara ń tọ́lọ̀ wọn bá àlékè ọlá tó fi máa ń dáàbò bo ìmọ̀ọ́nì òun nìyẹn lábala ká máa rántí ikú yìí ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ bíi méjì àbí mẹ́ta lórí ẹ̀ jọmọ́ ẹjọ́ ẹgbọ́n mi dáadáa ẹgbọ́n tí mo fẹ́ sọ ìtòmítọ́lọ́ mọ́ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ rà ní àtẹ̀yìn náà ní ẹ jẹ́ kí n one question gbogbo wa tá a jókòó yìí ta ló máa ń kọ wíìlì ẹ̀ lẹ̀ tí ọmọ ẹ ṣe ń jẹ ìjọ mẹ́ta mẹ́ta nínú wa wíìlì kìí ṣe wíìlì pé tí n bá kú ẹ fún dáàbì mi ní ilé ẹ fún mi ní pẹ́ńsù àmọ́ wíìlì wa Islam wà síyà ta ló ní wíìlì náà àwọn tá a jókòó ìkọ̀nà wọn náà mo bẹ̀rẹ̀ bẹ̀wò ẹ tó bá ní kó fi kọ wíìlì lẹ̀ nínú wa kọ̀nà wọn pẹ̀lú àtẹ̀jú ta ló múra fún kúrò wá ní ẹni kankan òmúra fún kọ́lọ̀ ọmọ ọ̀nà kí àfáà Mubarak Sulaiman sọ́mọ̀ ẹ̀kọ́ wọn ó kù bí ìjẹta ní ìsìn àbíjọ tọ́ọ̀dù àfáà ti lọ ó láwọn ọ̀rọ̀ táwọn fáà bá individuals tàbí fún sọ̀rọ̀ jẹmọ́ ẹgbọ́n mi dáadáa o sẹ́ẹ̀rí ikú àwa láti sí ọ̀nà ẹgbọ́n mi lónìí ọlọ́bá ní fọ̀rọ̀ kọmọ ìyára tó kú fọ́rọ̀ yàwó àtàwọn fámílì àtàwọn ọmọ lójú àáfà tí mo ṣe dàgbà tó yìí mo tún ẹ̀sẹ̀ bàbá adúrú mi mo tún ẹ̀ pé à ó tẹ́ ní ní bàbá dáadáa sí o tọ́ ọba ní ìsìn mọ́mọ́ sọ bá wá kéèké màmá tó ẹgbọ́n mi yé dáadáa kò sí bàbá tí wọ́n fi sọ lọ́jọ́jọ́ ọmọ tẹ́lò mi ìbá wá kí èdè bàbá tó bí mi bàbá mi lọ wá wọ́n tó wá sọ fún àwọn ọmọ tó kéré ṣé nínú báàfì mọ̀ pẹ́ ìmúra rẹ̀ lè fi ẹgbọ́n méjì àbí mẹ́ta ń bẹ̀ lónìí tẹ́ ẹ bá fi délé lónìí gbogbo ní ẹgbẹ́ tẹ́ ẹ ní ọgbọ́n yín fẹ́ máa fúnra yín ẹni problem mọ́ mà wọ́n wúwo kan wọ́n ralẹ̀ wọ́n kọ́lé wọ́n fi pamọ́ fọ́ wọn ẹni problem ẹni sòrò ìlọsọ́dọ̀ ẹ̀fún yín ẹ wà bẹ̀rẹ̀ pé àwọn àfáà náà fi pamọ́ àwọn àfáà yìí náà wọ́n ní problem wọ́n ní ṣòro kí lọ́wọ́ a, ń bẹ̀ tó ẹlòmíì lè rò pé ìyàwó òun ẹni tó bá kan láàmú ẹ̀yin tẹ́ pé wọ́ọ̀dù ọ̀wọ́ lẹ bá wà ọlọ́run táwọn afá yìí ṣe wà láì wọ́n pọ̀ náà bláàsì alùsùnmọ̀ wọ́n fọ́ kọ súnà bá àtẹ̀jẹ́ èyí tẹ́mi bá lọ́kọ́ kínísì àtiwájú náà èmi máa ń fọ̀rọ̀ gbá wọn lórí pé ẹ̀ẹ̀bẹ̀ wọ ọlọ́run kùlárí kàlẹ́yìn sàbí ìyá rẹ̀ sọ ìwọ tó ọba dáa sí ìyàwó rẹ̀ èè sí èèyàn rẹ̀ irúfẹ́ rẹ̀ ọba àmọ́ kalẹ̀ anabi ni wàhánà kẹ́rù kúmùlì ahálí èmi ni mo dáa jù síyàwó mi àtàwọn ọmọ rẹ̀ mọ́ màá wà fáà kan kódà mo rí ẹni tó ti pè mí láti outside the Ọ̀yọ́ state ọmọ ń gbọ́ lẹ́jọ́ mi online mi èrí bí òun náà rí mi lọ́tẹ̀ ń gbọ́ lẹ́jọ́ mi online ọwọ́ anárèsì tó ń ṣẹlẹ̀ iṣẹ́ tó ń ṣe owó tó ń rí lóṣù kò less than two fifty three hundred thousand àáfàá ni ọ̀fẹ́ gba gbogbo ẹ̀ kọ̀gbọ́dọ̀ rálẹ̀ kọ̀gbọ́dọ̀ ra mọ́tò kọ̀gbọ́dọ̀ lọ wúmúrá kọ̀gbọ́dọ̀ lọ mọ́tà àáfàá náà ni irú àáfàá ọ̀tá ọlọ́run wa lélẹ́yìí tó ń gbáwọ́ ọ̀ṣun náà wọ̀ nínú ṣẹ̀rí àtìyàwó bá kú ọláwọn tí ó jogún ẹ̀ èé sọkọ nìkan ni ó jogún ẹ̀ tọ́kọ náà bá kú nù ṣẹ̀ríà kèé sí ìyàwó nìkan ní òjògbé ẹ̀ pẹ̀lú omi sí ìmọ̀ sọfún ilé pé ẹ mọ̀jẹ́ mi yan ọ̀gá àáfẹ̀yìn bá ẹgbọ́ wọn ní bá wúwo ẹ̀mẹ́dìkú dọ́kítọ̀ ní nọ́ọ̀sì ní ọ̀ní ọ̀nṣẹ́ online business ọlọ́ọ̀sá nìkan wọ̀ ló wúwo wà láì bí ọmọ ọkọ̀ rẹ̀ lè destroy rẹ̀ àti gbogbo rí kí ẹ tó bá ti wá tẹ́rí ba tó wá jẹ́ pé ó ń ṣe ìta ọpọlọ náà ń gbé kú ọ ẹ mọ̀ yẹn bí ẹ̀wájú ọlọ́run ṣùgbọ́n tó kan ìwọ máa gbọ́ mi àwọn tó bá jẹ́ properties tó ní mọ́jẹ̀ kọ́ pamọ́ sáwọn tó súnmọ́ ìlàjọ́lá àwọn kan tó kú ní ìdáni ọkọ́ lébì kan ọkọ́ lòun ọmọ kankan pẹ̀ ọ̀rà lẹ́bì kan wọ́n gbẹ́sẹ̀ nílẹ̀ ilẹ̀ tẹ́lẹ̀ kó ti di ọbẹ̀ àwọn fábìlì àwọn ẹ̀rọ ọ̀rà lẹ̀ lọ́wọ́ àwọn ń gbà tó dùkú fábìlì kan kò sí lọ. ara tó tẹ̀ nínú wà sí ìyá ni pé àwọn tẹ́ ẹ bá jẹ ní nǹkan àtàwọn tó èmi ní bíi hard copy kan ní ọ́fíìsì mi ní sùkúù mi mú fìlè wọn àwọn tí n bá èmi máa ń yáwó pọ̀ lórí sùkúù mi ní ìyàwó èlé láyé èmi wà lẹ́ẹ̀mí yarí àwọn tó bá yá mi lówó ń fóònù nọ́mbà wọn iye kan yá mi yàtọ̀ sí ilé pàṣọ́ọ̀dù fóònù tèmi àwọn ìyàwó mi pàṣọ́ọ̀dù fóònù mi so ilé tọba rò pé èmi ò ní síkírìtì kẹsẹ̀ so lẹ́yìn pé ọmọ transfer owó mi kúrò wàhálà nu oní staff salary àwọn sáàfù mi nu èyí ò ẹ̀yìnbọ̀ fa wàhálà so yàtọ̀ sí yóò so lórí sẹ́yìn àti ẹ̀ka sẹ́yìn èmi èsè fídíò call ní òfin ṣe ní òfin gíìfù rúmù fún fídíò call ní ìlàsìkò ẹ̀ láìpù mi so máa ṣe wèrè ní èsì ìwé ẹ̀ka sáàtì ẹ̀ ló yá máa ṣe wèrè lórí social media ní èsè mọ̀lẹ́ ká ọmọ níbi tí mo kù sí o lẹ́gbọ́n náà dáadáa ṣé ní sàfà wà ó jù máa lọ máa gbóbi olómi táàtì máa sọ̀rọ̀ lọ́wọ́ ẹ máa sẹ́ni píṣọ̀ ẹ máa ṣe wèrè káàkiri gbogbo yẹn wọ́n ti fáwọn tó ní tòjú máa lọ ṣé a rí tó wá pàtàkì ní pé kálukú yé ẹ léwèé kan ibi tí mo lọ nìyẹn ẹ lọ ra bí hard copy bí ìwé oríṣi ọ̀rẹ́ pé kábìlì fẹ́ síkìlìsì náà lẹ́ra ẹ̀kọ́ ọkọ̀ yín sókè rẹ̀ my will ẹ jẹ́ kọ́kọ́ yín ọmọ ibi tó wà ẹni tí ọ̀bà lọ́kọ bàbá rẹ̀ ẹni tó ẹ pé bóyá wídò ni bóyá dàgbọ́sí ni ẹni tó bá ní kó súnmọ́ àwọn tó jẹ mí lówó rẹ̀ ló ti bá kú ìwé ìyẹn kọ́ wá wò ká sì máa ọ̀pẹ́ àwọn tó ṣe ọ́ lówó tó wá ti fán rọ́ǹgì ẹ̀ pé kọ́dé ìtìjọ yẹn sí ara pẹ́ ìmúra alẹ̀ dé fún mi ta ló ṣe bẹ́ẹ̀ náà wà ẹ̀ ìmúra alẹ̀ dé fún mi látò nílò ẹ̀rọ máa ṣe bẹ́ẹ̀ ìyẹn jálá kọ̀ọ̀kan ara ń bá a fi múra wà láìpẹ́ bá ṣe rẹ́rí mẹ́rin ni ọmọ ẹlẹ́kọ́ torí pé níta ìṣe ni pé mo lè kú mo lè kú séèyàn wá lè kú lóòótọ́ ipò tí ẹ̀pá yẹn ti pọ̀ jù ní ìṣe ayé ànẹ́bí kò sí gáàsì explosion kò sí accident irú mọ́tò báyìí kò sí bá yí ìbọn láyà mẹ́bí àfà gbogbo tó lè pààyàn ti pọ̀ ju gáàsì pẹtrol gbogbo ẹ̀ wọ́n lọ́fà tí ọkọ̀ já lójú fún ẹ̀mí o ọlọ́run tàánú wà lù ọ̀rọ̀ ní wàhálà kidnapper fún ọ̀bà lówó bèèrè wọ́n fún ìbọn fọ́ orí dànù ní ọ̀rọ̀ làwọn báńdíìtì ọ̀tọ̀ ní àwọn òbí ọ̀tọ̀ làwọn gẹ́lé kan gbogbo ẹ̀jẹ̀ ti pọ̀ jùlọ ọlọ́run tàánú èèyàn jèrè kọ́là wa bí ìlú yòó àdánwò ìpọ̀ kí ló dé gan-an ọlọ́run láwàá jọmọ́ ẹjá mọ̀ràn ti kó ẹjá mọ̀ràn ti kéde torí wípé ulina limauta alẹ́bí tẹ̀bí rúnà nínú fàínà hùmùlà kí ikú ọ̀pàdé wa tó fi di àyíkalẹ̀ lànàbí sallallahu alaihi wa sallam ó máa ń sọ fún wa pé àkírù zikro hazili laza ànábì ní ẹ̀pọ̀ lẹ́ni tí ó máa rántí ikú tí máa wọlé àgbẹ̀ kí ni máa wọlé àgbẹ̀ ikú mi ọlọ́run gbogbo àwọn ọmọ ìyá wa tó ti kú ọlọ́run bá ní kọ̀ọ̀rọ̀ fẹ́ wọn o àwọn òbí wa tó ti kú ọlọ́run bá ní kọ̀ọ̀rọ̀ fẹ́ wọn o ọlọ́run jọ́tà wa náà ọba kú ọlọ́run jẹ́ akú mùsùlùmí òdodo jama wàláì ọ̀rọ̀ kú ó ń dẹ́rù báyẹn o ọlọ́run làwa o ọlọ́run làwa o nọ́mbà fọ́ọ̀ká adébáyé ìlàwà tó lè kọ̀ jama kí mo pè é ara táàfì máa protect táàfì máa dáàbò bo yí máa ní ẹ̀wà òun ni máa ka Quran bẹ́ẹ̀ láàrin èmi tí mo bá yín sọ̀rọ̀ gan ní ìjọba tí mo bá forty nine inú Ramadan ní kálukú wa máa ń gba fifty seventy eighty nine lẹ́yìn Ramadan ohun wọn náà lè gba five to ten tí n bá ṣe tí n bá béèrè béèrè ní ìdíje lọ́rọ̀ bá fẹ́ yẹpẹrẹ nìkan kan bọ́yá alimọ́rì ọtí kìrìtẹ̀tì wájú ọ̀pá ṣe láti Ramadan láti à tálọ́já sí pé every month kò lè má parí odidi kùránì kan láti súrọ́tù ìsọ̀tẹ̀yìn náà ní à ẹwà ẹgbọ́ mi lónìí jẹ́ mọ́ sẹ́rí ẹgbọ́ mi wíìdùn kùránì bó ṣe yẹ kẹ́ ẹ máa tìlà wà kùránì ẹ mò ń ṣe reservation mò ń ṣe ní páàsì ẹ sì mọ́ ni oṣooṣù kọ̀ọ̀kan ẹ gbọ́dọ̀ máa parí odidi kùránì láti náà sí ẹni à

mo ní more than tí n bá ráyè two hours wàhálà ètò ìlé solve problem tó yẹ kí n solve lórí internet ẹ̀sìn mi ò lásìkò láti almost monday nìkan mi ò tí ì rí bó ṣe wùkà bísí bọ́ náà rárá bísí náà àpò ìyẹ̀wò lálẹ́ ìwò lọ́jẹ́ àwọn ìtọ́ wà ọjẹ́ ilé ìwà ọjẹ́ ilé ìjọba bísẹ̀ ilé ìjọba pẹ́rẹ́ǹtì ó mọ̀mọ́ wá sùkú àwọn ilé ìjọba àgbà eléyìí ọ̀rọ̀ dáwà ní ọ̀yẹ́ kásáre yẹn bẹ́ẹ̀ á yẹn bẹ́ẹ̀ ilé ìlẹ́ta kí ló wá burú ká máa lo wákàtí kan pẹ̀lú kura nínú ìjúmọ́ nínú twenty four hours jó ojúmọ́ ni ẹ máa tìlà wà jó ojúmọ́ ẹ máa tìlà wà kura bá a ti wá ń ka kura ní òun ká máa ronú sí ìtìlẹ̀ ẹ̀kọ́ pẹ́ ká máa gbé kura ní ká tó máa wo Yorùbá torí páwọn sálà tó bá ta kura ní máa ń sọ fún àwọn mọ̀ túmẹ̀ tí wọn náà bá ti mọ̀ sọ lọ́dẹ̀ di jàánà mọ̀ jàánà kẹ̀kẹ́ ọlọ́jà àlìjánà àlìjánà ló lọ́gbọ́n rẹ̀ múṣẹ́ ọlọ́dẹ wọ́ o ọ̀sáàrì àzáàbù àzáàbù ìyàní jẹ́bẹ̀ ìwọ náà ti máa wọ́n túnmọ̀ kọ̀ọ̀kan tó yà bí òye ọlọ́mọdé àjíyàwó jama ẹ̀jẹ̀ àmọ̀ ẹ̀ka Kùránì sẹ́wọ̀n pé láyé ẹjọ́ tí bá láyé ẹjọ́ ń bàtà wà nítorí èdè bí àrájì gbogbo àwọn 1990 ẹ̀sàmọ̀ ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wá ń gbà yẹn àní pocket Kùránì sẹ́ẹ̀rí kẹta pocket Kùránì nìyẹn ààrà èéfẹ́ bẹ́ẹ̀ rí ẹ̀rá ni hundred fóònù lẹ̀ ń rà ni ọ̀yà ẹ̀mọ́ òtò wò mélòó ló wá bí lóní individual personal pocket Quran èdè fóònù méjì méjì mẹ́ta kálukú tó ń fóònù lẹ́sí kàtẹ́ẹ̀rí kà Facebook WhatsApp Imo Instagram Telegram Facebook kankan ní kálukú wò lórí fóònù ojú láyé ẹjọ́ kálukú ní pocket Quran sáàmù ẹmú kí jẹ́mọ́ ẹ padà sí ẹ̀rà pocket Quran

tóun bá ń gbọ́ báwọn sálà bí wọ́n ṣe ń ka kùránì gbogbo ìgbà ó nígbà tóun wá rí àwọn ọ̀dọ́ tí wọ́n tọ́jọ́ pé bí wọ́n ṣe ń lo fóònù gbogbo ìgbà òun wá rí pé tí kálukú bá nífẹ̀ẹ́ ilé máa ń ṣe kí ni o ilé máa láti kọ́dà gbogbo ìṣòwò àti ìbẹ̀rẹ̀ èdè àwọn kan tó bí ìbẹ̀rẹ̀ fóònù iláàfi transfer owó iláàfi wo táìmù iláàfi wo mínísẹ̀lẹ̀ ẹ̀kálukú ti ní pílásọ́ọ̀mù ní sùkú rẹ̀ ẹ̀ tọ́jẹ́ pé ìṣẹ́ ìjọba ní àwọn tọ́jẹ́ súdẹ́ǹtì fóònù ní ìtọ́wọ́ ti plan life wa mọ́ fúrání lọ́nà wa plan life wa pẹ̀lú ẹ̀ ìjọba ẹ̀gbọ́n mi yé fúrání sọ́yẹ kọ́ jẹ́ mánú àyẹn how close are we to the Quran <clears throat> ọlọ́run forí gbogbo wa o jẹ̀mọ́ àṣọ yé àbí òye ọlọ́run afá lára tí ma tó lé ìmáni kan òun náà ni ziyaratul qubur ziyaratu ẹn bá fẹ́ dáàbòbò ìmáni ẹ̀fẹ́ tí ọ̀fẹ́ kó ní ṣòro kọ́ máa lékún afá lára sáà ní ìdílé pé kálọ máa bẹ sàárè o mọ́sálà wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ìfẹ́ ìjómi ẹ̀jẹ̀ farabalẹ̀ gbọ́wọ́ bá àlàyé díẹ̀ tí máa ṣe àwọn àfáà ní ìyapa ẹnu pé sóbìnrin lè lọ máa bẹ sàárè wọn jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa o ẹmọ́ sì mi gbọ́ o ṣé obìnrin kò rújú pé ìmọ̀ lọ ju sàárè a máa jẹ́ kí mọ́nì strong torí bá àmọ́ ara ti kú ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe tẹ́yìn obìnrin ẹ̀ kí ń lè kàn tó ara yín tẹ́ ẹ bá rí tọ́ fẹlẹ̀ ṣé mo parọ́ ní ló fi jápá obìnrin ọmọ pọ̀ lọ́dọ̀ àwọn ṣéyá àwọn ṣéwù àwọn náà wọ́n pọ̀ ṣọ́ọ̀ṣì àwọn náà máa pọ̀ gbogbo nǹkan lọ ibò nínú hadith nígbà tí mọ̀ sí ìdájáàlì bá dé àwọn obìnrin ọkọ̀ jù tó tẹ̀lé ọbẹ̀nú àdìsí rẹ̀ gbogbo tó túbà láìpẹ́ yìí mọ̀ sí ìdájáàlì bẹ̀ ọkùnrin olórí ibú yẹn nígbà tó bá dé àwọn wo ni ó tẹ̀lé àdìsá àwọn obìnrin náà ọlọ́run níbẹ̀ yìí sí mẹ́rin jẹmọ́ ìfìlà abẹ́ fàyọ àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n ní haramu ni obìnrin ò gbọ́dọ̀ lọ máa bẹ sàárè wò àwọn kan ní rárá ànàbí yọ̀ǹda fún yàwó Aisha tó lọ bẹ sàárè ọmọ ìyá rẹ̀ wọ́n ní tọ́bájá tí kò bí fẹ́ lọ bẹ sàárè wò ẹ máa gbọ́ mi o kìí ṣe pé gbogbo ògbà àwọn tànàbí láàánà àwọn tó lọ máa bẹ sàárè wò gbogbo ògbà yóò ti wá fẹ́ nítumọ̀ ṣùgbọ́n bá pé occasionally wọ́n kẹ̀ lọ fífìtì sàárè wọn ò lọ tọrọ oore lọ́dọ̀ òkú wọ́n lọ fi rántí ìjọ ògbèdè àlùjáàmọ̀ ni àwọn ni wọ́n fàdúà àsàlámù àlékún àhàlàdìyà mínàlì mùsùlùmí wàlùmọ̀mìnì dé parí àdúrà yẹn wọ́n ṣe jẹ̀mọ́ àmọ́ ẹ̀jẹ̀ kí mọ́ ní òyìnbó mo dẹ̀ rántí ìbàbá ẹlẹ́bí ọ̀dún lọ́rin a máa ń ṣe bẹ́ẹ̀ àtọ́pin àtóbi àágbèmọ́tò ẹ̀mẹ́sẹ̀ sí lọ́ńdà yìí àbá most of the time a máa ń sọ kọ́ mo rántí nǹkan tá a lọ níbi oko erin ti lọ rí wà èsì bàbá mọ́dínà ọlọ́dún bàbá mọ́dínà bàbá mọ́dínà làáfà táwà mọ̀ táàfà súnà gbà yẹn àwọn la máa ń lọ wá àti wọn jẹ ojúmọ́ bàbá mọ́dínà bàbá ṣe kàlàmí ìmọ̀ ìrántí ọkọ̀ wọn ní à mo nífẹ̀ẹ́ bàbá yẹn pọ̀ bàbá yẹn ọmọ ṣe wá àti ẹ̀sìn náà dàbẹ́ ǹsọ fún bàbá yẹn náà ti gbọ́lọ̀ fọ̀rọ̀ kẹwọn tó sí ọ̀dọ̀ wọn yẹn ni mẹ́kúbára àti lọ́rin wà a lọ sábà lọ láti ẹgbẹ́ sí ìgbà yẹn ní ìlú Ìlọrin ní táwa lọ máa ṣe ní pé nàbà wà tá a bá rí pé okó ti fún àásán àwọn tá a jẹ́ brothers àwọn sisters kọ̀ọ̀kan náà máa ń tẹ̀lé wa tó bá yá sáré kan ti jẹ àbá wọn sí ilé ìjọ tá à ń wí ìbọn ṣe gbé fresh òṣùdénú fresh accident pẹ̀lú ẹ̀jẹ̀ asọ̀kúndénú yunifásitì ara ń tẹ́fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní ìwọ tó jẹ́ pé o ní kárí òfà tó ní wọn lọ aláìní pòkòso ní ọ̀ọ́yà àtẹ̀tẹ̀ pòkòso ṣèbẹ́yìn kan náà as a carry over kì í ṣe carry to the grave orí rẹ̀ ó pè ìwọ bá ọlọ́run fẹ́ para rẹ̀ ìwọ lọ́mọ ẹbẹ̀ sàárè wò ní para rẹ̀ mọ́ so náà ẹbẹ̀ sàárè wò ó máa ń jẹ́ kí iná ní òdúró ara ń tọ́lọ̀ fi máa ń dáàbò bo iná ní òun nìyẹn kọ́lọ̀ ọba àlekí ọlá ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ẹ jẹ́ ká ṣàkíyèsí àyẹn. àwọn lára àwọn nǹkan tó tó máa ń wúlò tí máa nì fi máa lé fún òun ni mí máa ka ìtàn àwọn ẹni rẹ̀ jọmọ́ ẹgbà ní dáadáa olórí ìtàn àwọn ẹni rẹ̀ làwọn àpàtọ̀ lọ́n sọ fún wa ní Kùránì ẹka tànábì wa Ibrahim alayhi salam ẹka ìtànábì Àyùbá bó ṣe sàárẹ̀ ẹka tànábì Mùsá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹka ìtàwọn àsáàbùlì káàkiri àwọn àbábùlì káàfin náà ń títí àtún àmọ̀nà obìnrin ọ̀bì ìwà gbélé náà òbúdá ẹ̀ka kan wọ́n yí máa ń yóò lè fún ilẹ̀ láti àmọ́ sẹ́rí àwọn afá jẹ bá fẹ̀yìn mọ́dà ọlọ́dẹ̀ ìwé náà lẹ́wà bí ara ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe lára àwọn ọmọ yín ẹ jẹ́ kán mo fẹ́ kọ́ part one part two part three tí ọ̀rọ̀ fi part ten ìtàwọn ẹni rẹ ni mo kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú the ten and the eleven mo ti bẹ̀rẹ̀ parí ìyẹn pẹ̀lú ìráyè mi kí mo kẹta ṣẹlẹ̀ jọ̀mọ́ the ten and the kéde o ìyẹn ni part one ìtumọ̀ rẹ̀ ò lè yé èèyàn àbí ti bá sọ tẹ́ẹ̀mí alẹ́ aṣáwọ́tù ni mo bá ṣàrú náà lè já náà àwọn sàábé mẹ́wàá tán tàwé àjùdà náà orí wọn mo ti bẹ̀rẹ̀ ìwé yẹn àbúbá ti mọ̀ mo fi kọ́ lọ ìráyè ní o kọ́lọ́wọ́ jọ ọ̀kan sáyé òwá o torí mo ti bára tí ó já àwọn ọmọ wa kán dáadáa wá lọ nìyẹn àwọn mẹ́wàá ò ní mo pè ní ti ten ọ̀nbẹ lórí lápọ́ọ̀bù mi nínú ọ̀pá lọ kọ́lọ́wọ́ jẹ́ ráyè parí ẹ̀ di eleven àwọn ìyàwó ànàbí mọ̀kànlá ni the ten and the ten o mọ́kọ́ fẹ́ káwọn ọmọ ọmọ pa àwọn bàbá mẹ́wàá kò sì bẹ́ẹ̀ ṣe tọ́sán àwọn tọ́mọ yóò ní ẹni ọlọ́run àwọn ìyàwó ànàbí ìfipá wọn ó tó káwọn ọmọ wa obìnrin ọmọ ìgbà tí bá wá kú lórí wọn

ẹka tàmá muhammadu ẹka tàmá mọ̀mọ̀lìkì ẹka ti ṣáàfi ẹka ti ibùdó tẹ́lẹ̀yà ẹka ti ibùdó kẹfìm ẹka ti ibùdó kọ́yìm gbogbo àwọn àbá ìfẹ́ bá ń tàkà wọn ẹ mọ̀ rí nǹkan méjì lẹ́ta mẹ́ẹ̀ẹ́dógún hundred even one thousand nínú ìtàn wọn ìmọ̀ ẹ̀ka ìtàn ṣùgbọ́n bí títàn ti bẹ̀rẹ̀ àwọn ànábì ọlọ́run àwọn ẹlẹ́ni ọlọ́run kan class ara tí mọ́ọ̀nì wa tí ó ṣe máa lọ sí òkè òun nìyẹn afá lára tí máa ní oṣù máa lọ sókè mọ̀hásàbátù nọ́fsì mọ̀hásàbátù ànọ́fsì ní ìsàlẹ̀ rọ̀ṣẹ̀ títí mẹ́jọ sí mẹ́sàn ló kù fún mi ìyẹn ni self evaluation ní máa ṣe sí rẹ̀ ní ara wa pàápàá jùlọ tá máa ṣe mọ̀hásàbà àyàwó evaluation daily self evaluation kábọ́ọ̀sù lálaalẹ́ ẹ̀jẹ̀ àwòkí la ṣé mo kí mò ń jẹ̀mọ́ ṣé mo ṣe sọ́dá pọ̀ ṣé mo gbà àwẹ̀ ṣé mo tìláwà ṣé mo rẹ jù mí lẹ̀ ṣé mi ìsọ̀tọ́kùsọ ṣé mi ìwòwòkúwò ṣé mi ìjẹ ara mò. jẹ̀mọ́ à kí ẹ bá lú èkì ara wa ẹ bá ní mọ́ ọmọ ìtòlú ọlọ́run ọmọ ìdàgbà àwọn tẹ́ ń ṣe ìmúwe. jẹ̀mọ́ mo rò kó clear àbí ò clear ara tí máa ń wa táàfì dáàbòbò ní ìyẹn o ara rẹ̀ òun náà ni àtàwọ́bátù nàṣúwọ̀ sincere repentance jàmọ́ ká máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá kúlù bá ní ádámà kọ̀pọ̀ wà gbọ́rùn kọ̀pọ̀ yìí àtàwọn àbú fẹ́ẹ̀rí gbogbo ọba ádámà ẹlẹ́sẹ̀ ni wa ẹni tó lóore jù nínú wa mọ́tì kàkà bì mọ́ ẹni tó lóore jù òun lẹni tó ronú fìwàdà lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá so ìjàmọ́ ẹ̀jọ́ ẹ mọ̀jẹ̀kẹ́ mi wọ́n ga gbogbo wa bá ṣe jókòó yìí ṣe ìdórí èmi tí mo sọ̀rọ̀ yìí àti tẹ̀lọ́ láàárọ̀ yìí ẹjẹ́ àmọ́ túbà ni o inú mi dájú pé ní àkáùntì ẹjẹ́ àmọ́ túbà ní fẹ́rẹ́fẹ́ ọlọ́run bá àlejò ọlá kó sàánú ara ń tá a nídìí nìyẹn afọ níyẹn nìkan tó kọ́ mọ̀sọ́hàbátù sọ̀lẹ̀hìn wàlàkẹ́yàr ara tí mọ́ ní wa táàbí máa protect ẹ̀ ààrẹ àwọn ẹni ọlọ́run yẹn wa yóò ma bàyàn ló jẹ́ kéèyàn orí sísà wípò tó ń lò dáàbò máa bá àwọn obìnrin tí wọ́n ń pàtẹ́wọ́ àwọn ààyò rẹ̀ ẹ tèmi sè náà ni jà ẹ̀yin lẹ́yìn àwọn ọ̀gbọ́dọ̀ influence ní negatively tí ó bá di pé ìyá tí ń lọ lé olóògbò ní àníbẹ́ wúlò tó ẹ̀ sọ fún mi o ṣùgbọ́n ọmọdé ọgbọ́n gbogbo tó ń ṣẹlẹ̀ fámìlì ilé àwọn ní gbogbo àwọn ọmọ yìí olóògbò ni wọ́n wọ̀ ọ̀gbọ̀n kódà wọ́n ní mẹ́ta lórí bíìsì lọ́dún yìí wọ́n tó ní pé wọ́n ti dá àfáà ní lórí iṣẹ́ èyí sojú lásán o polisi lẹ́ẹ̀mọ́dọ́gbọ́n fi yí máa nìyó sẹ́ẹ̀mọ́ bá jẹ̀tọ́ wọlé àfáà ó rí bí ìrẹ́dẹ́sọ yóò ti àwọn náà ti àwọn àtàkùn òun ti dẹnu lẹ̀ yáà ní pé irú ẹ̀ sí ìyá nokia ọ̀rẹ́ mi tó wà lókè odò nígbà tó sí ọ̀dọ̀ bàbá samson ọmọ wà láìjà ibi náà mú wọn tó lò já o àbẹ́ nígbà tó àwọn ẹni ọlọ́run ìwọ máa wà láàrin àwọn ẹni ọlọ́run náà tó ọba ní ṣòro jẹ́ káwọn ọmọ kí ni ṣòro wọ́n ò lè bọ́ kí ló wà ní Kùránì àti súnà ìwọ náà wá ń bá àwọn ẹlẹ́bọ àwọn tí ò ní mẹ́rin kankan àwọn afẹ́wó àwọn abóra ẹ wá di pé náà ń ṣe tẹ́rì ìwọ náà ń bóra ìwọ náà ti òun wò kú o àwọn ni wọ́n ń kọ́ pé bẹ́ẹ̀ ni wẹ́báìtì kan bẹ ìbẹ̀ láti wọ́n ń wò ó ní ìgbádùn pàṣẹ òun bá ń bó òun ní lọ́kọ láyà ó ní wẹ́báìtì bẹ gbogbo ẹ̀ kí ló dé wẹ́bsáìtì sílá ìwọ ọjọ́ tó padà dọ̀dá jò ń lọ ibẹ̀ tó gbé ọlọ́ọ̀bù mi ó tó gbé ọlọ́ọ̀bù mi ó tó gbé ọlọ́ọ̀bù mi lọ́ba ti pé ọkọ rẹ bò tó ọmọ gan lọ́ba tó wà wọn àlè. ó ò dé fọ́lẹ́ làwọn ẹni ọlọ́run èyí tó bá yẹ kẹ́bọ̀ ọ̀sán báwọn medical doctor pé ṣé medical is solution spiritual is solution. àwọn èèyàn níṣòro wọn à fi tó àwọn tó ní wọn ọ̀bá àwọn ẹni ọlọ́run rìn àwọn eléṣùnà bá rìn ìmọ̀ ni ó ní problem now ìmọ̀ ni ó ṣe kí ni yóò ní problem torí náà ẹjẹ́ a máa wà láwùjọ àwọn ẹni rẹ̀ ara rẹ̀ náà tó ní àsọdákọ̀ jẹ́mọ̀ àti ìdìbò pé ó ẹ má bẹ́ kí mọ́ni òun ọmọ ẹlẹ́kún ọgbọ́dọ̀ máa ṣe sàárà o jẹ́mọ̀ ẹ̀jẹ̀ ẹgbọ́ mi dáadáa ahun ahun ahun ahun ahun àwọn a rí ká ọ máa fi gbé pé èèyàn ó fi máa láàyànú àdánwò then ẹni tó bá ti lé náwó ìmọ̀ọ́nì kan lọ́ wà lẹ́nu ẹ̀ tó jù náà ọlọ́run máa ń pààrọ̀ ìmọ̀ọ́nì yóò máa jẹ́ ó lé kọ̀ọ̀kọ̀ ìmọ̀ ṣe sàárà pàápàá àwọn tó bá jẹ́ àbùdó àfà wà ní pàtàkì àwọn olòṣì àtàwọn ọ̀lẹ àwọn èèyàn kan bẹ̀wọ̀ èso lòṣì ṣùgbọ́n wọ́n jẹ́ ọ̀lẹ lásìkò kan ẹni tó jò gbé páànù lè rẹ̀ ọ̀lẹ ni ẹni tára rẹ̀ ọ̀yà tán náwó náwó tí ọ̀rọ̀ láàfíà ẹni tára ẹ̀sọ̀ operation fún ẹni tó jẹ́ páwọn challenges kan dé bá ọmọ rẹ̀ mẹ́ta lọ́wọ́ yunifásitì lẹ́ẹ̀kan náà ilé ọ̀sán two seventy ilé ọ̀sán three twenty adájọ́ lọ bí one million àáfà kèé solo sí ṣùgbọ́n wàhálà kan dé bá ọ̀sán ti tẹ̀yìn ọ̀lẹ̀ ẹ̀kún lọ́wọ́ ẹ má dé ta àwọn ẹ̀sán náà nu ọ̀rọ̀ àwọn àáfà àti súyàn nígbà ibi ayédèrú lè fè téèyàn bá ti bí méjì kan tó ti bóyá ọkùnrin àtòbí ó ti tó bá ń náà ogún ọmọ òkèrè ọlọ́run olùpàjọ kan tó bá fẹ́ lù. jama a máa náwó a máa lawọ́ a máa fún àwọn búlẹ́hájátìlì màlúwúfà gbogbo àwọn tábà ti rí pé wọ́n ní bùkátà sí agbára wọn ọ̀ka ẹja kún ọ lọ́wọ́ mọ́ làálì wọn mọ́ sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ wà láì wọ́n kọ́ ọgbọ́n o ọlọ́run ló tó ti ẹ bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká ṣàkíyèsí àárín yẹn àsìkò mi ti lọ tán ọ̀dà kọ́lọ̀kọ́lá wà ní ìparí fẹ́ẹ̀ rárá ń tọ́wá lè jẹ́ kí mẹ́rin ìwọ ọmọ lé fún tí ìbá sọ̀rọ̀ débẹ̀ kò lè dá tẹ́ríkù ìlóòbì wàlìmáàsù òun ni ká fi ẹ̀sẹ̀ ẹlẹ̀ olórí tó àfẹ́ ti yí máa lè wa gangan lẹ́sẹ̀ jẹ́mọ́ ẹ̀sẹ̀ ti pọ̀ jù èmi tí mò ń sọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ ń gbọ́ mi ẹlẹ́sẹ̀ tí kálukú wá ṣe ń bọ̀ yìí àti wòwò fún wò béèyàn ló ń gbọ́ níwùsì níwùsì lẹ́ ń gbọ́ wọ́n kẹ̀ ti ṣe olúwa jésù ó tó ti àdánwò kan bọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ibi iṣẹ́ wa ní ìṣẹ̀ kálukú gàrà mọ́ pòfàìtọ̀ sùkúlù ni mọ́ mọ́ tàlẹ́ǹjì náà pòfàìtọ̀ máa ń àwọn ọmọ ìyá wa ní ìwọ̀n kó fáírọ̀sì tájọ́ máa ń sọ lánàá tí a fẹ́ táwùjọ ṣe ní sùkúlù tí wọn lónìí náà parí iṣẹ́ wọn ṣe èmi wọn mọ̀ àwọn ọmọ òkú sùkúlù tí wọn tábàdẹ̀ sẹ́ńsírì torí páàní bá wọn ṣe parí iṣẹ́ tó bá kù ṣẹ́jú kan tí ń ṣe ọlọ́run mọ́mi sọ́dọ̀ èmi ò ní ṣe wàhálà ìṣùkú mi ò torí ẹ̀ wàhálà ìṣùkú ojúmọ̀ ni mo ní progress sí. àwọn ọmọ ìyá wa táwọn náà fẹ́ fẹ́ ajọ́ ní orogbo ìṣẹ́jọ́ fún òkè lónìí àwọn náà wà máa wá parí iṣẹ́ bẹ́ẹ̀ tàkì. àwa lápùfà jẹ́ ìsírí lọ́dọ̀ wa à ń ṣe tiwa ẹ̀kì lọ́wọ́. àwọn tó yẹ kẹ́kọ́ ọmọ wa ṣe junior wa ẹ̀kì lọ́dọ̀ wa wọn àyẹ̀ wa tani ọkọ̀ ọmọlọmọ fún tí wọn ò ní ràn wọn lọ́wọ́ tí wọn ò ní bá wọn parí iṣẹ́ wọ́n sì tó ń <laughs> kúmò tóun náà jẹ́ kófà ìṣẹ́ one a eh? two z five failure number six thirty wọ́n wá gbowó lọ́wọ́ àwọn ọmọ ẹjọ́ àwọn ọmọ kéékèèké àròpé wọn ní láàkáyè láti kéékèé ẹbí ń wọn kán ọ̀pọ̀lọpọ̀ private school tí lónìí ó lè lẹ́rí provider díẹ̀ ní yí ni èso lè ẹni ọlọ́run yí kéré ẹ wá sọ̀rọ̀ provider provider ọ̀pọ̀lọpọ̀ ya olè ẹni òbí bẹ́ẹ̀ sóko ilẹ̀ kọ ya olè ṣẹ̀bẹ́ni òbí lè da provider láàmú jẹ́ ìsọfọ́ mo rí ọmọ ọmọ ọmọ umu àfà sọ́dálùsù náà tọmọ wọ́n jẹ́ fẹ́ sírí ọmọ ogun ọmọ tí lo fúlìtà torí ìparí iṣẹ́ wọ́n sì mo lọ christian school tó ti parí iṣẹ́ tí ò ti nílò dáàbò nígbà ọlọ́run sì fẹ́ yọ sí wọn níjọ́ kan nìkanú àwọn course subject su christian ni wọ́n gbé wá ọ̀dọ̀ kan parí iṣẹ́ gbogbo sẹ́yìn òkú ọ̀pá tó dẹ̀ ṣe ìlú bẹ́ẹ̀ number one ó ti rí lẹ̀ àwọn number two ó tún fẹ́ẹ́ lù wọ́n gbowó gbọmọ lọ́wọ́ wọn òkè táwọn oníṣùkú mọ̀ ń sọ ẹ̀yin oníṣẹ́ ìjọba ó ń jàǹfà nìyí ẹ̀yìn ṣèèyàn rèé

tí wọ́n bí wọ́n dá kọ́mọ́wà mùsùlùmù before seven forty five mo rí wọn nítòsí ìkúkú láfíà eight tí wọ́n èsì lọ́mú kan sí ẹ̀rú. torí pẹ́ẹ́dẹ́ sùkú ìjọba corruption wà bẹ́ẹ̀ ó ní káyìn náà yóò lórí burúkú. kò ní yago tẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ kú òfin ìjọba tó yago yẹn lẹ̀ ń kú o ẹ̀yin tẹ́ wá sẹ́ńtẹ́ bí àfẹ́ sanwó ẹ̀sùn fẹ́ gba bribe lọ́wọ́ wa kẹ́ ẹ tó fa ní bọ́yẹ kẹ́ ẹ fa ẹ̀yin tẹ́ ìfẹ́ ìjọba náà ó dàgbà nìyí o ẹ̀bẹ̀rù ọlọ́run ìyàtí sara ìsìn tí tòròrò sí lẹ́yìn náà ní kóńgò sí lẹ́yìn náà jẹ́ ní ọlọ́run bá ìyá tí tasọ bàbá tí tasọ ń gbági ọ̀pá mẹ́wàá lára mẹ́ta àbọ̀ labá ń bẹ̀ níbo làbọ̀ yòókù lọ fẹ́ ní ọlọ́run níwé bá jẹ́mọ́ ẹ̀mọ́jà àfara wa jẹ́ gbogbo wa lẹ́lẹ́fẹ̀ báyìí àṣẹ ìtọ́jẹ́ kí máa ní ìwá ó ní pírọ́blẹ́mù ní kí ni o ìrìtìkáàbù dùnú bí wàlìmáà à ń fẹ́ lọ́hùn tá a bá tuntun bá ìmọ̀ ni wọ́n dà subhanaka Allahumma alhamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa rahmatullahi wa